وصحبه أو اتبعهم بإحسان إلى يوم القيامة منو تراوتي يا مكة ليه تلوش ما يتجاوز وايش يبيه على القدر الله سبحانه وتعالى تعالى إليه الشدة قدر إليها الجنة سبحانه ولا للصاحب ترغيب وترهيب في اختيار الإمام محمد نصر الدين الألباني رحمه الله tí wọ́n ṣe gẹ́gẹ́ bí àyẹ̀wò lórí بعد a الله الإمام عبد العظيم المنذري رحمه الله باب التاوى من الباب من ممن يعلم ولا يعمل بعلمه ويقول ما لا يفعله في ìwà àwọn المسلمين kò ní wá jìnnà sí káwá ìmọ̀ nígbà táwa wá ìmọ̀ yẹn ká àwa fi mọ̀ ṣiṣẹ́ tàbí ká máa sọ̀rọ̀ pé bí bá ń sọ yẹn kò tọ́lá ṣe níṣẹ́ tó wá ní ayọ̀lẹ̀ rí náà àmọ́ ìgbìmọ̀ tàbí ìlú lábàá là tọ́fà lónìí. قبل الله عند الله أن تكون ما لا تفعلون تسجد ويجا إلى الله جل سبحانه kí ẹ máa sọ lójẹ́ kí ẹ máa sọ lẹ́nu tí mo fi di ṣiṣẹ́ abúlẹ̀dẹ́ dára tó lára àwọn kú níbi ká máa sọ̀rọ̀ lẹ́nu ṣùgbọ́n tí wọ́n wo táwọn sọ lẹ́yìn ní ọ̀sà wa tí òun ní ìṣíṣí lórí àkómọ́ ṣètò ọ̀lẹ́. àti pàdé sálá kọ̀ọ̀kan àti ìwé ìmúra àrùkọ̀ àti pàdé tó sábà lọ́nà ìṣẹ́. àti pàdé ti tó wá lábẹ́ tí ó sábà lọ́nà ìṣẹ́ yẹn. àti pàdé náà. Um, àdìsí pé ó tún tẹ̀lé pé àbùbáwùdá àfúlàní àti kàìmí náà alẹ́ ti قال كان أبو الدرداء رضي الله عنه يقول الإخوان يا علي بن عامر قال كان أبو الدرداء رضي الله عنه يقول إنما أخشى من ربي يوم القيامة أن يدعوني على رؤوس الخلائق فيقول فيقول لي أعوينه فأقول لبيك رب فيقول ما حمدت فيما عليك Thank you. وهذا الحديث هو قول واحد من صحابة النبي صلى الله عليه وسلم وكلمة وصحابي عن النبي فليس قول النبي صلى الله عليه وسلم بشر في سورة نبي عليه أصدقائي عثمان دعوة لقد أبو الدرداء أبو الدرداء الصويبي أبو الدرداء الموالد الصويبي إنما أخشى من ربي يوم القيامة تتبع غيره níwájú ọlọ́run ọba mi ìjọ òfin ìdàgbàsí ààbà àyàgbà ó wá ní ara ìrọ̀rọ̀ oṣù ìfọlá èkì olùpé kúlúwa tó pè mí láàrin gbogbo ẹrú láàrin gbogbo ẹ̀dá àti fìdí abẹ́sí ìsinmi ìròyìn wá pè mí nìkan láàrin wọn fọyà fúlàní wá pè mí bí wọ́n wáyé níwò ìwọ ọ̀gbẹ́sì wáyé nìyẹn. فأقول لبيك ربي kí wá dáhùn pé làbáìkà rọ́bì mo jẹ́bù rẹ̀ ohun ìrọlúwà ní fayakóòlù máa àbí ìtàgbé ìbá àlè kúlọ́ ọmọ bíbílà àbí gbogbo èèyàn wípé ìwọ òwà ìmìlú ìmọ̀ tó mọ̀ yẹn kí o ti ṣe ìmọ̀ kùránì tó mọ̀ yẹn mélòó ló ka níbẹ̀ mélòó ló ti ṣiṣẹ́ níbẹ̀ mélòó ló ti ṣe náfìlà lórí níbẹ̀ ìmọ̀ súnà níbi sọ́lọ́wọ́ àrẹ ìrọ̀sọ́lá tó mọ̀ yẹn tó há àwọn àhàdí ìdìbò lóríṣiríṣi mélòó ní wọn lọ bí ṣiṣẹ́ ṣe àkọ́jú tó bá lẹ́rù yẹ o ìyẹn bá mi lẹ́rù gbọ́ o ó bá mi lẹ́rù pọ̀ ìgbóluwọ́ pé mi láàrin àwọn ẹ̀dá tó àwọn ìbí níbi ìrìnlẹ̀. ìyẹn jẹ́ ìtọ́ka pé sumada kiyama olùwẹ̀lẹ́lẹ́ ọjọ́ náà fún káàlọ́ bí wọ́n ta ààlọ́ yóò béèrè ọgbọ́n wá kí la fi mọ̀ táa mọ̀ tàbí ṣe tó bá ka ahadu sẹ́yìn bára ní kọlọ lọ́wọ́ ayé wọn sára sọ pé kìrì kí sọmọ ni ò yẹ hàtà yóò sàlù àǹtọ́n tí tó fi ti nípa àkọ́bá ọ̀rọ̀ tó lọ ayé àti nípa àkọ́bẹ́rin ọjọ́ orí wa owó tá a ní ibi a ti rí tá a ná sí bẹ́ẹ̀ náà ni ìmọ̀ta kújọ kí la fi mọ̀ yẹn ṣe ó tó bá yẹn lẹ́rù ibi àwọn tí fi gbogbo bíra tí gbogbo ọjọ́ wá mọ̀ ṣùgbọ́n tí ò ní yẹn ìgbà wọ́n yẹ sọ̀hìn ó sọ̀hìn jọ́dọ̀ àbùdàdà lọ́dọ̀ wọn kò sára ànàmọ́ wọn olùbáyà olùbáyà kí ẹ àwọn ọmọ ìgbà náà wọ́n yẹ ànàmọ́ bàbá. قال الذي pẹ́gbà wáyé lọ́rọ̀ wá látọ̀tọ̀ àbúbárùgbà àbúbárùgbà àti pàdé ẹ̀ náà tẹ́lẹ̀ ọ̀bì ọlọ́ọ̀bù kára àádọ́mù kọ́lá kọ́lá rọ̀súlù lọ́ọ̀lì sọ̀rọ̀ lọ́ọ̀bù ààrẹ ìwọ̀sẹ́lẹ̀ àbúbárùgbà pẹ̀lú òjíṣẹ́ ńlá Muhammad sọ̀rọ̀ lọ́ọ̀bù ààrẹ ìwọ̀sẹ́lẹ̀ àmúsọ yìí pé mọ̀kànlélẹ́yìn yóò àpèjúwe ẹni tó ń kọ́ àwọn èèyàn ní tó dáa àfáàlẹ́ kéwú àfáàlẹ́ kéwú ìmọ̀kùn mọ́sálásí ọkọ ìyàwó nínú ilé àwọn ọkọ àwọn èèyàn ní tó dáa àfáà àdúgbò àfáà súnmọ̀ ṣùgbọ́n ọ̀yá ń sáà lọ́sọ̀rọ̀ ṣùgbọ́n gbàgbé ẹni orí ara jẹ́ ẹmọ yẹn lọ́gbọ́n àgbóhùn níyàn ẹmọ kakọ àrùn lẹ́ẹ̀ nígbà tó ti kakọ àrùn ẹmọ ṣe dáadáadáadáa báyìí ṣùgbọ́n ẹ̀ ní bá níbẹ̀ àwọn ìsọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ yìí lọ àdìsí ọ̀sẹ̀ lẹ́nà ó ní mọ́sálú ìfọ̀tìlẹ̀ mọ́sálú ìfọ̀tìlà ó dàbí fọ̀tìlà ní àìsí àtùpàtà amọ́nùfẹ́ yẹn nínú wá pé ní ibi tí là ayéde lábá ló ti mú wá. lábá mọ́ pé ní àlùfà sí ìlà yorùbá jí mú àwa pé ní kí ni o ìjì là. làmúná ṣe èèyàn nípa àwọn ń sọ yé pé kí ni Islam pàṣẹ ìṣe fún wa nílẹ̀ yorùbá ah. Jẹba ló ń fún Kabulani Ìsìláàmù tó orí èdè Yorùbá ọdún ìdá èdè Yorùbá òkùnkùn kẹta wọn. Àdúà ìrìnlára ló ti wá, wòlíì ìrìnlára ló ti wá, baálé ìrìnlára ló ti wá, àlàáfíà ìrìnlára ló ti wá, àlùbọ́sà ìrìnlára ló ti wá, kádàrá ìlúlọ́wà ló ti wá àlùbáríkà ìlúlọ́wà ló ti wá mo lè pa ọlọ́run ẹ̀ tẹ́ ẹ bá tún lè yí ọmọ kábúlá nìyẹn tó ń gbé èdè ìgbà wọn ti tẹ́ ó ti tẹ́ o àbí kí àwọn bàbá bàbá wa lọ́rùn tí wọ́n mú sùlámù àwọn ìlú wa yìí pé kúrò ẹ̀dẹ́ làkúbọ̀ àbáwọn lẹ́sẹ̀ tó kọ̀ ọ́ tó bá yá sí àwọn àti wọn gbìyànjú pọ̀ wọ́n gbìyànjú pé wọ́n rí pé èdè Yorùbá àwọn jẹ́ kí àwọn gbólóhùn mùsùlùmí gbólóhùn lábá kó wọ̀bẹ̀ dáadáa tí wọ́n dàgbọ́ àṣà wọn lẹ́sọ̀ tó sọ. Torí wọn láti fi sí làwà èdè lábá ní nípìnlẹ̀ tí Yorùbá tó yíyá yìí ó dàbí ìdùnnú láti ẹni tó ń kọ́ àwọn èèyàn ní dáadáa ṣùgbọ́n tó gbàgbé orí ara rẹ̀ tí kì í ṣe dáadáa tó ń káwọn èèyàn yẹn. àlejò sọ̀rọ̀ lọ́wọ́ ààrẹ ìlú àti ìwọ̀n sẹ̀lẹ́wà ó ní àdúgbò rẹ̀ dàbí ìdùnnú àmùpà ìdíhù àlànà tó ń tan ìmọ́lẹ̀ tó ń taná fáwọn èèyàn àtùpà tó ń tan iná fún àwọn èèyàn wọ̀n táàrí lójúra rẹ̀ ìsànfàní fún ẹ̀ àtùpà tó ń tẹ̀yìnà ìsànfàní jẹta tí àtùpà ń ṣe fún alára rẹ̀ òun bọ́ lára rẹ̀ ní ló sànfàní fáwọn èèyàn tó kù àpẹẹrẹ ẹni tó nímọ̀ nìyẹn tó káwọn èèyàn nímọ̀ tó káwọn èèyàn ní nǹkan dáadáa ṣùgbọ́n tí kì í ṣiṣẹ́ ṣe tó lọ fún mọ́ṣáláà ní àtùpà o tí ó mọ̀ sẹ̀mẹ́rẹ̀ fọ́ráyé ṣùgbọ́n gbẹ́gbẹ́ ló ní sàmọ́dẹ̀gà fújì ara rẹ̀ pèrè tàbí lóṣùnà ìdúrà rẹ̀ ni rọwọ́ olùbàdà náà máa ń dùn وقضى جندب وقى عبد الله العبدي رضي الله تعالى عنه صاحب النبي صلى الله عليه وسلم وجد بعدها النبي عن رسول الله صلى الله عليه وسلم وقضى وقضى النبي صلى الله عليه وسلم عن ابي مثل الذي يعلم الغفل الغيره وينسى الصح عبد الله يقول قعوه يقول ṣùgbọ́n tó gbàgbé ẹ̀rí ara tiẹ̀ kàmọ́sánì sírọ́ọ̀jì alẹ́bùsọ̀lọ́ lọ́wọ́ ààrẹ ìwọ̀sánlá ológóló sírọ́ọ̀jì níbi wọ́wọ́ mọ́rọ́dún bíi fọ̀tìlà ṣùgbọ́n ló fi gba mọ́nà ló fọ̀tìlà oní sírọ́ọ̀jì olódò àjọ àtùpà sọ̀rọ̀ lọ́wọ́ ààrẹ ìwọ̀sánlá ìdíkùlì náà tó ń sẹ́yìn mọ́dẹ̀ fáwọn ènìyàn wọ̀nyá ń lé tó gbà sí ẹgbẹ́ ara ti alhadis tó fi dé parí hadis hadis ẹgbẹ́ ìjùmọ̀ yẹn lọ wọ́n lè rọra wọn tọ́bọ̀rọ̀ ní ìkẹ̀lẹ́ fàṣìládòhù hasanu insha allah náà. Thank you. عن امرأة بن حصين بطل الطابع من داداتي زوجة امرأة بن حصين رضي الله تعالى عنه قل أبا يوسف قال قال رسول الله صلى الله عليه وسلم قل إن شاء الله على دعاء محمد صلى الله عليه وسلم إن أقرأ فما أقرأ عليكم باقي alábi ni etí mo bẹ̀rù jùlọ fún yín lẹ́yìn mi etí mo parẹ́ jùlọ fún yín ní alùpùpà lẹ́yìn mi lẹ́yìn ìgbà tí mo bá fún tọ́ tí mo bá parí yín lẹ́ka etí mo bẹ̀rù jùlọ fún yín olóògbé lóko náà síkè olóògbé gbogbo ìlànà tí ó máa wá tí ó máa pọ̀ àní nínú ìgbà àtàwọn rẹ̀ máa dùn tó bá ṣe wá àdúrà yìí áà ah! ẹ̀fẹ́ lè sọ pé kálùkì àmọ́ sí ìyá ee ká máa lọ kálùkì àmọ́ káwà ní ẹ̀yìn àmọ́ ẹ̀mí ẹ̀ máa tó bẹ́ ọmọ ní orange power yóò mọ sọ̀rọ̀ ara àwọn yóò mọ bu bá sọ ara àwọn yóò mọ wárì rìrìrìrìrì nígbà tó bá sọ̀rọ̀ ṣùgbọ́n bó tó ń sọ yẹn tó ń sọ yẹn náà ló máa wọ̀ tẹ bá tọ̀ gẹ́gẹ́ ní kọ̀ọ̀kan àwọn tó ti dúró ń bẹ lọ́wọ́ ẹ̀. Ìjọba ń kíra lónìí gan-an, àá! Ogun já ilẹ̀ dà, kúrò lẹ́wà lọ síwájú mi lọ́sìkì. Ìlọ́sìkì ìwà burúkú ni ìwà ní fà. Olúwa òwe ní fáàkì nínú ìdò dà nínú Sọ́ọ̀tù Bàkàrà. Níbẹ̀rẹ̀ Sọ́ọ̀tù Bàkàrà. Nígbà tó wọ́n sọ̀rọ̀ àwọn olùgbàgbọ́ òdodo bí ayé àbá mi lọ́sìkì ìròyìn wọn. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وما رجع المتقين olóyè àwọn kẹgbẹ̀rí ayàgbéjì gbèrè ẹ̀múnlẹ̀ tí wọ́n kẹfà ń sọ àwọn ohun àdéhùn àánzọ ìdáhùn àmúlàmùsùn nípa yorùbá kọ́sàmọ̀ wọ̀ ọlọ́kùnrin bèbí ayàgbéjì ló ti lè jí wọn ṣùgbọ́n pàtó gbẹ́nu láwọn olùdáwọ́sì kì í olúwa ní lẹ́nu mọ̀yẹ́kúlù àmọ́nàmílá ومن يوم العابد وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشكرون لقد صلى الله وصلى الله وصلى الله وصلى الله torí pé ṣe sí ní fáàkì tó gbogbo ìjà ìlú kó lọ́mọ ṣe wá kó lọ́ọ́ gbègbè ó lè débi olúwa tó sọ súrà kalẹ̀ torí wọn súrà tó múná fi kún súrà tó múná fi kún olúwa tó sọ̀rọ̀ àwọn ọlọ́dún láti rẹ̀ lóbi gbàtọ́ wà fẹ́ sọ̀rọ̀ àwọn sọ́tù kàfírù sọ́tù kàfírù bí ara ìgbẹ́ni náà ni kúrì yá ẹgbẹ́ni kàfírù láàbùdù máa ta àbùdù wà láàbùdù máa bìbí náà máa àbùdù dé parí ṣùgbọ́n múná fi kún ó ní ìgbà jẹ́ àkàlùmọ̀dá ti kúrò kọlù lẹ́ṣàdù ìnà kàlàrọ̀ súrù lọ wọ́n lọ́rù yàlàmù ìnà kàlàrọ̀ súrù wọ́n lọ́rù yẹ́ṣàdù ìnà lẹ́mọ̀dọ́gbẹ̀gẹ́ takàtùkò ìtakọ̀dù àìbádọ̀lù júndàtà bábábábá lọ tọ́jú sọ̀rọ̀ wọ́n lọ ìṣesí burúkú ní ìṣesí ní fáàkùrọ̀ wọ́n sọ̀rọ̀ ní mọ̀dọ́gbẹ̀gì olùbákọ́rọ̀ ọlọ́sọ̀rọ̀ ó dé ní àwọn ìkọ̀rọ̀ wọn tún sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ wọn ó tún dé ní sọ́ọ̀tù nìfà ó tún sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ wọn mú gbàgbègbà bí iná báyìí náà záàlì kàlá ìlà àwùlá wàlà ìlà àwùlá kọ́ọ̀lù ilẹ̀ máàkùn ilẹ̀ mọ̀lẹ́rù mùsà síkúùn ẹ̀ ní mọ̀tíkáwà tí bá wọ́n ṣe rọ́mù lábìkì ìwọ́n mi kò àrí ọ̀rọ̀ tó ní ilẹ̀ mọ̀lẹ́rù lábìkì dáàkì àfọ̀lì nílẹ̀ láàrùn ara jẹ́jì dára ọ̀hún lọ́pẹ̀rẹ̀ olùwádà ọmọ lábìkì ìgbójìgbó lọ́wọ́ ìpàdé pátápátá lọ́wọ́ wà wà jẹ́jì dára ọ̀hún lọ́pẹ̀rẹ̀ ẹ̀yìn alárẹ̀ Nínú àpẹẹrẹ Mùnàbí kan ní pẹ́kẹ́ ló dùn kí wọ́n àti dùn ṣe ṣùgbọ́n kéèyàn mọ́ múlù. À ṣùwà burúkú lè túwà tó mú sí ìwà bẹ́ẹ̀. Arábìnrin iná akọ̀ọ̀fàmọ̀ àkọ́kọ́ alẹ́kùn bá lè kúlù mùnàfíkìn àlímì nìta. Kúlù mùnàfíkìn أبي ولد كل ورسول الله قال رواه الصغراج في الكبير والغزاء ورواته ابن به في الصحيح نعم من الدعوة عن التمهيد من الدعوة في سوى والقرآن إما لوطا كون من كما فبمرا إما ẹ máa pàtó mọ́ra àmà kí ẹ máa sọ pé mo mọ̀ nígbà mi ní ooru. bẹ́ẹ̀ ni mi máa yẹra ní orí ọmọge ọmọge ọmọge ọmọge ọmọge kí ẹ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn láàrin àwọn ènìyàn. àwọn ẹ̀kọ́rọ̀ tó kiri ni ẹ máa yẹra yí wa láti bá kó àkùsà tó wà á làwọn bí mo lè pàpà tó wà lè máa yẹra yí ẹ máa yẹra yí àwọn mẹ́rin tó ṣe kí ni òun tó Allah tó bẹ̀rù Allah jù ọmọ yìí ayé o ẹ má pàpè mọ́ra àmà má pàpè mọ́ra àmà ọlọ́mọ òṣè tó ní lẹ́nu ẹ̀yẹ́dẹ́ ńlá kọlẹ́lá ọlọ́mọ àfún inú mọ̀ ara yìí àfi díẹ̀ tó tó bá nínú mọ̀ yẹn ọlọ́ nìdíẹ̀ yìí àwọn tí wọ́n fẹ́ tó fún mọ̀mọ́ ìdí ẹ̀rẹ̀ wọn pariwo báwọn lọ́wọ́ وقتا وإيه الزمان الذي كثر فيه المتكلمون وقل فيه العاملون أقتا وترطرطا أي المتكلمون بلسان الدين أو تنصر للكويت أو تنصر للإسلام بل أو تنصر للقصية بل أو تنصر للقصية كثيرون والله لكن العاملون قليلون àwọn tán kì lọ jẹ ọ̀pọ̀lọpọ̀ ilé ìgbọ́dọ̀ mọ sọ́ra fún ṣòkòrò ìgbọ́dọ̀ mọ sọ́ra fún mo fẹ́ hàn mo fẹ́ hàn èmi náà fẹ́ hàn èmi náà fẹ́ mọ ẹja sọ́rọ̀ èmi náà bá ti ń lọ bí mo náà gbọ́dọ̀ jáde ìlú rẹ̀ ẹ̀yẹ bá mi sẹ́tù máìkì bá mi sẹ́tù kámẹ́rà ring light èmi náà fẹ́ dá sí ọlọ́ọ̀yì ìgbọ́dọ̀ mọ gbóyà ara rẹ̀ torí pé ìmọ̀ jáde jáde jáde ẹ̀dẹ́ ìjọba fọ́ra yóò sún ọlọ́dún ló kárí mi ó sún ọlọ́dún ló kárí mi èyí ó sì mọ pàpò mọ́ra sí òwò yóò sì mọ sọ pé tó igbó ní agbára ni kéèyàn mọ pàpò mọ́ra àmọ́ pàápàá jùlọ ìmọ̀ Al-Qur'an kéèyàn ọ̀gá gbogbo Kùránì rẹ̀ ó pàápàá Kùránì yé mi <laughs> ó lọ́wọ́ kéèyàn lọ sọ bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ ọ̀sán bẹ́ẹ̀ torí bá a mọ̀ nípa pọ̀ hánì yẹn wọ̀lọ́ ìlú ẹ̀yẹ ìrọ̀lẹ́ la tó ti di wa nínú àti ọlọ́pìn ìdíje mi rìn ìmà olùwàsọ fún alẹ́kùnrin Thank you. تعالى عنه عن النبي صلى الله عليه وآله وسلم أبدا أبي أبا كعب كل أبا يلسي أبا جويوان أبدا النبي صلى الله عليه وسلم أو حديث صحيح المتفق عليه أي اتفق عليه الشيخان على البخاري ومسلم sáfàkọ́ àlòkù ọ̀pọ̀ àlòkù lórí. ọwọ́ hadithu في قصة نبي الله موسى مع الخاطر حديث تصور nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin alábìnrin ẹ̀rẹ́ ìdàgbà mọ̀sí alábìnrin Musa àti tani àti alàkọ́bìnrin. اختلف العلماء في نبوة الخبر هل هو نبي أم لا؟ الصحيح من الأقوال إنه نبي الصحيح من الأقوال إنه نبي أي الخبر وكذلك اختلف العلماء آباء أكثر pẹ̀lú pẹ̀lú lè gé oòrùn láti mọ̀ wà ní alábìrìlá ìlọ́lọ́dà tó ṣàlọ́wà àwọn afá ọdún yàtọ̀ ní kékeré lórí pé ṣe àlọ́kọ́ ní fánàbí ọlọ́ọ̀bá ní ẹbí fánàbí ọlọ́ọ̀bá àwọn tó tẹ́sí wọn nínú ọ̀rọ̀ náà pé ànábí ọlọ́ọ̀bá ni. bàbá pọ̀ lọ́rọ̀ àwọn ọ̀rọ̀ lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́ láwẹ́láwẹ́ ó pọ̀ lórí ẹlẹ́kọ́dì ní pé afọ̀rọ̀ bá ti lò lábá àlọ́kùnfẹ́ yìí bá ti fi ṣàkíyà sí kọ́dì àwọn afá kan ó ti tún àmà ti kíra lórí pàtọ́lẹ́sì ẹlẹ́kọ́dì hátà ti tọ́ sí ìsìn tó ní lóko láti ti gẹ̀gẹ̀ sí àlọ́kọ́dì àbí àlọ́kọ́dì àbí àlọ́kídìrì ويقوم الإمام النووي رحمه الله ذهب إلى أن العقبة في ضبط مثله القدر كما أثبته الشيخ الألباني الشيخ الألباني رحمه الله في هذا في هذا الكتاب. So what we are going to do is we will see what there was to say الخادم لنا الذي نظر علينا سيدي على القدر العظمة في الخير والعلم عند الله هل قال موسى صلى الله عليه وسلم خطيبة في بني إسرائيل على موسى صلى الله عليه وسلم بني إسرائيل أو يهودي فسئل عن الناس أعلم àwọn ìkánná àwọn èèyàn yẹn wá di àbẹ́bí fún sáyé pé ayúlẹ̀ sí àlẹ́mù èwo nínú àwọn èèyàn ló nímọ̀ jùlọ tàbí nímọ̀ jùlọ àwọn èèyàn ọ̀tọ́lá àdà àlẹ́ àlọ́jọ tó ń fa ní èdè ni wọ́n ní fa akẹ́bọ̀ lọ́wọ́ àyè ọ̀rọ̀ tó sọ yẹ olùdẹ́dà wá pé sákèsì wọ́n fi àlọ́jọ tó ń fa sákèsì tó bọ́ sọ báyẹn ìlànà ìdàlẹ́ ìlú ìlú kò sí ìmọ̀ yẹ kò sí àtúntò ìmọ̀ yẹ. ولو يدد الجلد سبحانه وتعالى مصنع ذكر قصتين ولد الأنبياء هو الذي يدد الجلد لا يسلمون من الصغار لا يسلمون من الصغار وضع الذي الله يشركين فيه لكن يسلمون من الكبار سيوفق يا الله sísọ ọlọ́wà lọ́bí ọlọ́run tí ò ní àwọn sọ̀rọ̀ nínú tí kéèké lórí ẹ̀rọ rẹ̀ dé àgbẹ̀yẹ ṣùgbọ́n bá mú ọdún tó àkọ́ ní pé àwọn àlọ́bí ọlọ́run àwọn àlọ́bí ọlọ́run tó máa so lóhùn lórí ẹ̀dẹ́gbà ó dáàbò wọ́n á láti ẹ̀rọ tó ń padà wà á fara jùlọ ibi iṣẹ́ tó lè wá fún wa olúwa tó iṣẹ́ fún wa iṣẹ́ dáhà ó kọ́ sí àwọn èèyàn bí láìláà nílọ́wọ́ kó wá dáàbò bò wọ́n kó o ní sàṣe níbi iṣẹ́ rẹ̀ sọ́wọ́ wọn wọ alẹ́ yìí ọ̀sán ilẹ̀ àjùmáyé lọ́wọ́ àpọ̀tọ̀wá tó gbogbo lápá. sọ̀rọ̀ bá wọn lóko fún ẹgbẹ́ àná àlọ́ àkàbà wọn wọ alẹ́ yìí wọ́n pè fákèsì lórí ẹ̀ ìdìláwó lọ́wọ́ sọ ẹ̀rù mi kan bẹ́ o ìmọ̀jú àìlèbá ọ̀rọ̀ yìí ẹ̀rù mi kan bẹ́ níbi tí òkun méjì ti pàdé Pacific Ocean àti India Ocean àgbà sọ yìí pé Atlantic Ocean àti Pacific Ocean tó bá ló yẹ ẹsẹ̀ ẹ̀rù mi kan bẹ́ lónìí ìyába tó ní bàhárẹ̀ òkun méjì pàdé bẹ́ẹ̀ lọ́dún kò ní bàhárẹ̀ ẹ̀mọ́ ló kún pa tí òṣùn dúdú ọgbọ̀gbọ̀ ìwọ̀n apáyì tó mú un sí ọ ní ìwọ̀n ìjẹ̀lùmọ̀ ààrẹ ní láàyẹ̀mọ̀bìyà olúwa ní òun sòfìyà láàrin báwo ilé òkú ilé àti òkú ilé ìfún ilé kọjá ara wọn ní òun òkú ilé ìròyìn ìwọ ilé lọ ilé òtún ìwọ ilé lọ ìṣòro ẹ̀dẹ́dà wa ní ọjọ́ ọ̀sán àlọ́ ìṣòro àwọn ìṣòro ọ̀sán àlọ́ tolúwájú kí ayé alábòjú ń ta ó máa lọ síbi tí òkú méjì ti pàdé pé ó máa rí ẹrú wa kan níbẹ̀ kó wà áàlàmù mẹ́kà pé ẹrú wa yẹ owó wà áàlàmù mẹ́kà ó nímọ̀ ìlú ọlọ kọ́lá ya wọ́n ti ké pàdé alábòjú ń wá alábòjú ń wá béèrè pé olúwa ké pàdé ti bá dọ́dọ̀ rẹ̀ bóò ló ṣe eré kiri kí ó ṣe wàkílá láwọn èèyàn lọ fún ìjà fi nípìtàlì ó lọ́wọ́ ní pé mú ẹja pẹ̀dá ní sínú àpò àpamọ́ ẹja kan kẹ́kẹ́ ọwọ́ àpamọ́ nígbà ibi tó bá ta fọ́ọ̀tù ẹja yẹn tó rí ẹja yẹn tẹ́ẹ̀ lọ ilẹ̀ ìgbéraga lọ́sẹ̀ orí àlùkọ́dọ̀ rẹ̀ kíkọ ìlú ọ̀rọ̀ sọ̀rọ̀ parí ní sọ̀rọ̀ tó kà ní ẹ̀dùkọ́lá musa ní fàtáàmù tó wà ní sọ̀rọ̀ bá kára ní musa ó bá fàtáàmù rẹ̀ ó bá sọ̀rọ̀ ẹgbẹ́ ha tó ẹgbẹ́dẹ́dà ó sọ̀rọ̀ wà kíkọ̀ tó bá kàyé hadith náà ló sàlàyé rẹ̀ wọ́n ní fọ́dákọ̀ hadith ọ̀rọ̀ ẹ bá ń lọ ìjìdìmá ìhìnbí ìlà àkọ́ọ̀rọ̀ ó lọ pé àlọ́tù sọ̀rọ̀ lórí ìgbìmọ̀ ìtọ́wà kọ́ọ̀lọ̀ ṣìyà àdọ́bì Musa àti Fatahu wọ́n ní Yúṣà ògbónùnú Yúṣà ògbónùnú ó ní ẹ̀rú tó wà sáfà tó wà lẹ́yìn àlọ́bì Musa jọ́dà Yúṣà òyẹ́wọ́n mọ̀ ní Joshua ó náà padà ní jẹ́ di ànábì ọlọ́ọ̀bá lẹ́gbà tí ànábì Musa àtànábì Harun tí wọ́n ti kú tán ànábì tó di ànábì lẹ́yìn wọn kò lẹ́yìn Joshua òbílú wọn tó tẹ̀lé ànábì Musa jẹ́rọ̀ àwọn bàbá kọ́mọ̀ ẹni pé àwọn ànábì àwọn akọ́ṣẹ́ lọ́wọ́ ara wọn Musawo ojúlọ́mọ ilé tó lọ́gbà ànábì Musa wọ́n máa gbọ́ farabalẹ̀ nílẹ̀ Musa ilé ẹ̀dẹ́gbẹ̀jẹ́ lọ́sùn hàn وواقعية النبوة في الكلمة جل سبحانه وتعالى ولكن الله أقوى يا بشيان عمدين اتبعنا على ساحل البحر والله وانتو بدي وكو أتيو في من طالع ليس لهم السفينة وربو جل كتلوا أن فما قصدين السفينة فعدد الوالي قد جل كتلوا tó gbẹ̀gbẹ̀ wọn kọjá fàkàlàwùhù àyàmìlúhùmà ọba bá wọn sẹ́ni ọkọ̀ ojú omi yẹn sọ̀rọ̀ nígbàpọ̀ ẹgbẹ́ wa fàhóyì falọ̀kọ́bì fàhóyì falọ̀kọ́bì ẹgbẹ́ wa ṣé ẹni báyìí báyìí là ń wá fàhàmàlúhùmà ìlú ìrìnà olè ọba gbé wọn láì gbowó lọ́wọ́ wọn fàhóyì wọ́n wá yí pé nínú ọkọ̀ ojú omi yẹn kíni ìlà fọ́tò ìlà bẹ̀ níbẹ̀ ọ ní ọba tí wọn láì gbọ́ owó lọ́wọ́ wọn fàjà òkòòrò gbogbo ẹni ẹyẹ tí ń tí kan bá dé ẹyẹ olóró fàwọ́kọ̀ aláhàmì kòkìlẹ̀ ẹyẹ bá gbó téńté ẹ fúláàgì tọmọtàmọ ọkọ̀ ojú omi wọ́n gbó téńté rẹ̀ lọ فذكر نذكرة نكت في البعض ó wá fọwọ́ rẹ̀ ó wá kán omi omi òkun ó kan lẹ́ẹ̀ka ọjọ́ ìbejì fàkọ́rọ́ wọn kọ́dù kọ́dù wọn ni yàrá mùsà wọn mùsà máa lákọ̀ọ́sọ ìlmi wà ìlmi kàmí ìlmi ńlá ìlàkàdàkọ̀ fi hàdàl òṣòro fi hàdàl bá. wípé ìmọ̀ bí a ti máa jẹ́ kò tó kankan lẹ́gbẹ̀ẹ́ ìwòlúwẹ̀ lẹ́gbẹ̀ẹ́ jẹ́lá sùhánà kò bí kankan kù kò bí kankan kù lẹ́gbẹ̀ẹ́ ìwòlúwẹ̀ lẹ́gbẹ̀ẹ́ jẹ́lá sùhánà wà sàádà àlùjẹ́jẹ́ ní títà omi ẹ̀ka tí a yọ lóòrò ìtòkà omi lẹ́ẹ̀ka tó kàlẹ́ méjì wọ́n pé ìwòlúwẹ̀ lẹ́gbẹ̀ẹ́ jẹ́lá sùhánà ìmọ̀ rẹ̀ fẹ́ kọ́ ó gbó lànà ló gbogbo ìmọ̀ ọmọ ilé ènìyàn pátápátá déédéé kẹyẹ sẹ́lú sọ́wé lẹ́ẹ̀ka bí ẹ̀mẹ́jì ni ọ̀dùnkọ̀ sọ́kà ọlọ́mọ ajé sọ́tù tó lè yìí ó tó ká ajé ti jẹ lọ ó sì kù lọ síwájú àpèrè wáyà nínú rí wáyà ni ẹni bá ilé máa mú fàyàwó sí ju mọ́lá ìdí ìbàdí ìsọ̀rọ̀ ni alábi sọ̀rọ̀ máa ń lo ayé òṣèlá ọlọ́jọ́ kan alábi mú sáárìn lọ láàrin àwọn àkójọpọ̀ àwọn bàdí ìsọ̀rọ̀ yìí kan àdéhùn alákùnrin kan wá bá wa fọ kọ́lẹ̀ ọba sọ fún àwọn ọmọ ìlú sáré pé àlùfáà mú àhàdà àlàmọ̀ ní tó mẹ́ni gẹ́gẹ́ tó ń túmọ̀ jù wọ àwọn ìlú sọ́wọ́ kọ́lá mú ta láà àwọn ìlú ìwà àdéhùn sáré pé ò fọ́sá aláàmúsà sọ̀rí àìrí àwọn ìgbòsà gbọ́lúwà ẹ̀rù ìgbòsà lọ́nà fún àbúlé rẹ̀ ààrẹ fọ́sá rí ní pé ní kété tó lọ lẹ́nà jẹ́lá fún àwọn ọ̀tọ́lá tó ń gbé àwọn ìgbòsà máa ké ìgbà pé à ẹni ká tọ́lọ́ tó mà jù ọ lọ àwọn ìgbòsà gbà fún ìwà jẹ́lá fún hánà ó sì lè ju ju mí ìwé lọ sọ́dọ̀ rẹ̀ ìbá bá mọ̀ pé nìkan ورحيله عند الله كتب مؤقتة ودليل ذلك هو عمره البخاري ومسلم وغيرهما نعم وعن عمر بن قال قال رسول الله صلى الله عليه وسلم الاسلام حتى تختلف الاسلام في وحتى الخير في الله أولئك منهم من في هذه السنة أولئك هم وحيد الناس وراك في إن البواكي عمر بن الخطاب رضي الله تعالى عنه بالصحبة وحفظ النبي صلى الله عليه وآله وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم قل شنو على أبو محمد صلى الله عليه وسلم صيفي يظهر الإسلام الإسلام yóò hàn dé Islam yóò bá ní kárí ayé Islam máa dé orígun mẹ́rẹ̀ẹ̀rẹ̀ ayé òdodo ti ọ̀rọ̀ àlọ́dọ̀ Muhammad sallallahu alaihi wa sallam báwọn ẹni ń gbìyànjú àti paná pa ìmọ́lẹ̀ Islam tó bẹ́ẹ̀ ní Islam tó ti gbé ní o lójú gbàgbé náà sí ìwé ìpàwọn ẹni gba ìfọ aláwọ ìwé ìlú ẹwọ níbi àkúrò ṣẹlẹ̀ mú oríṣi jẹ lẹ́yìn bàbá ń pariwo lẹ́yìn nàìjíríà ẹ àwọn mùsùlùmí o wọn pa bó tó ní sáyé wọn pa àwọn ẹbí yóò wà ní tó tó tó ń bó kìsì ẹsì dáadáa ní islam ẹsì olúwẹlẹ náà wọn tó lọ sí àrùn ọ̀sán ààrẹ ni olúwalẹ ní àrùn sọlọ rọ fún ìlà òmìnira ودين الحق ليظهره على الدين كله olùwàdí ọ̀lọ́ rán lẹ́nu Muhammad pẹ̀lú ọ̀nà àmà àtẹ̀sí òdodo ó ní wàá bọ́ inú láti ọ̀dọ̀ ìpìlẹ̀ ló dájú ìpìlẹ̀ tó sábà mọ̀ tó yìí. ẹni pé ẹnájì bá àwọn mùsùlùmí àti ṣe dáwà ẹnájì tó wá kéré tó bá bí ní ìsìnkú ẹni tó lẹ́sìn bá sọ̀rọ̀ nínú bí ẹ ẹ̀rọ kí ni ìyá ọ̀hún gbogbo àdúgbàwà àdúgbàwà mọ́ àdúgbà ti fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti lè àwọn kan sì lélẹ̀ ẹlòmí aago mẹ́ta ló ti gbígbẹ́ gan gbẹ́gbẹ́ o gbẹ́gbẹ́ gbẹ́mọ káàkiri àlè ojú tó fi yéyí bẹ́ẹ̀ lẹ́bi sọ́wọ́ náà náà wà àti fún ọlá ètò ìṣe àwọn ní mùsùlùmí. ṣùgbọ́n ewu kan wá ń bẹ lábẹ́ pé ìsìláàmù ń tẹ̀ka yẹn ewu bẹ́ẹ̀ ewu tó wà bẹ́ẹ̀ ni ibi bó ti sàn yẹn bó ti ń gbòòrò yẹn àmọ́ kẹrin lérò àmọ́ ti gbé ni o àmọ́ kẹrin lérò nínú kan nílé ìwò ilẹ̀ Amẹ́ríkà ní Chicago àwọn gangsta kan gba Islam àwọn gangsta ẹ̀rọ tó pè gangsta nínú ìwò àwọn ọmọ ká sòsìn àwọn tó wọ́n ti ìbọn dára tó wọ́n ti ìbọn gbéra wọn káàkiri àdúgbò ọmọ para wọn ṣeré àwọn fàkà wọn ṣiṣẹ́ lórí àwọn gangsta kan ọmọ gba wọn fẹ́ tó tú ọmọ ẹ̀. Oríire ni, ṣùgbọ́n èèrè, àwọn ẹgbùnkẹ́ tó pẹ́pẹ́. Àwọn ẹgbẹ́ kìí sí nígbà àwọn tó rẹ̀ tí ó gba ìsáàbò yẹn, a lè rí ìgbìyàn nígbà ìgbẹ́gbẹ́ sí ààbò ló tó wá jẹ́ fún ìgbà. Ewu ló mọ́ jẹ́ fún ìgbà, ló gẹ́gẹ́ bí ìsìlámù tó ń gbòòrò sí yẹn ìdùnnà wọn tún kú fún ọlọ́dún ọlọ́run àwọn tó ń gba ìsìlámù yìí ọlọ́ba wa tí wọ́n ṣe o má jẹ́ jẹ́ sábà bí ìwọ lọ́jọ́ kí ìwọ ìsìlámù wọn kó jẹ́ sábà bí ewu sí ìsìlámù wa yìí. wọ́n ní bọ́lá bọ́ọ̀ ó gba ìsìlámù ẹgbẹ́ àlè ọmọ bọ́lá bọ́ọ̀ kílẹ̀ mọ́ sí olórin ẹ̀rọ̀dé wọ́n ní bọ́lá bọ̀ ìgbà ìsìlá à ẹ̀rọ̀dé tọ́ aláǹdà dúpẹ́ ọlọ́run bọ́lá bọ̀ ìgbà ìsìlá láti lè lá ìgbà tó wà lóde ẹ àwọn òwe kú ló ti fẹ́ ṣe náà olórí bẹ́ẹ̀ world wide olórí ni wa àwọn international musician ọmọ nàìjíríà ni wọ́n ti ká ló ṣe lọ pop pop singer international. Ṣé wàá yóò forí sí kan yẹn lẹ̀ ni ok lọ́dẹ lè máa má jẹjẹ mà ní òyìnbó àwọn tó fẹ́ lóyìnbó àwọn àwọn sheet àwọn tó máa ń kọrin àwọn forí lẹ̀ lọ́la ọgbà islam àwọn bá wọn fọ́ọ̀mù àwọn wọ́ọ̀kì mọ̀ sheet fún ọ lọ́sí tí wọ́n lè tọ́wọ́ pílẹ̀ rẹ̀ lẹ́rẹ̀ lákòókò yíyàtọ̀ láàrin orin bẹ́ẹ̀ ilẹ̀ àti ilẹ̀ títẹ̀lẹ̀ nǹkan kò sí yàtọ̀ wọ́n ní àwọn òde musical instrument ṣe gbogbo ṣùgbọ́n ọdẹ ẹ má lọ musical instrument wọ́n láwọn òde ní ẹnu làwọn ń lò ṣe àlìjá bá ṣe ó wọlé kí wọ́n lẹ́nu lùlù pẹ́pẹ́pẹ́ lùlù ìgbàgbà tí ṣe ó wọlé kí wọ́n lẹ́nu lùlù wọ́n ní ẹnu làwọn fi lùlù wọ́n wá ní kọ́ jẹ wọ́n wá mọ́ ọkọ lọ sí ìdìbò lábẹ́ wọ́n wá gbé jáde wọ́n ní ẹ̀ ọ̀rọ̀ ṣe ìtọ́ ọ̀rọ̀ tó tẹ̀síìmù yẹn ara ewu tó ń bẹ́ fi yẹn nígbà àníkọ́bá gba islam tó bíyé tí Donald Trump bá fẹ́ gba islam lọ́la mọ́tò àbá bí tó bíyé ṣùgbọ́n tó kù ní sílẹ̀ islam yẹn mọ́tò bá àjà islam yìí kí ló kù lẹ́yìn iṣu nìyẹn tó fi fún abẹ́rẹ́ jẹ́ bọ́dà bọ́ì bọ́ wà bọ́ọ̀ sàlù ẹni tó ara ẹni tó bá yẹn nìyí tó bá bẹ̀rẹ̀ tó bá bá a lóorun lóorun lóorun lóorun lóorun

akọ́wọn mẹ́rò ní kílápì akọ́wọn mẹ́rò rẹ̀ àtúkọjọ́ lórí lọ lẹ́gbìnlẹ́lẹ́ à tí ó lọ mọ́ polówó ọjà fún dọ̀jáàzì tí ó mọ̀ ní dọ̀jáàzì ẹ̀ẹ́dúnlọ́mọ́ lórí dọ̀jáàzì dẹ̀mọ́ pé ìfà ìfà gbójẹ́ lábí gẹ́gẹ́ ẹlẹ́hà ẹlẹ́hà mùsùlùmí ẹlẹ́ha mùsùlùmí ẹ orúkà orúkà perfume ẹbẹ̀lẹ́ ìyẹ́ oní perfume ẹ ọjà olú ń táwọ ẹ gírígírí dọ̀njà gbọ́ lọ ọjà fún ó lọ polówó fún ó lọ polówó wá sí ọ́pìlẹ̀tì ọ̀tọ̀ nípa sì wá sí ọ́fíìsì ibi ìṣọ́ọ̀bù ẹ̀ ẹ̀ ọ̀tọ̀ ó lọ polówó fún kìtàbẹ́sẹ̀ yẹn kí a fẹ́ pè tó tẹ́bá tí ríru wọn tẹ́bá tí ríru wọn ẹ̀ẹ́bọ̀ bá ti gínú àkẹrẹ ríru tọ́bá ní ẹ àpòfẹ́tọ̀ kọ́wọ́ pòfẹ́tọ̀ ọdún ṣe túnmọ̀ àdáhàdẹ́sìnlá ẹ̀fà máa bèèrè kò tó fi súnà ìyẹ̀yà fún ọ dáadáa lóde torí agbáńtò mẹ́tọ̀ yẹn ló kùnà fẹ́ẹ̀tẹ̀ tí ó bá fara rẹ̀ fún ẹ̀kọ́ súnà dáadáa tí ó bá fẹ́ẹ̀tẹ̀ tó bá ní ajá ah, kan ó lókìkí ó ó ti ṣe súnà ó àbùgbẹ́ fọlọ́ àtúnwájẹ́ fọláyé di àtúnwájẹ́ wọlọ́ọ̀rọ̀ mọ́tà. Sọ̀rọ̀ wọn Muhammad sallallahu alaihi wa sallam yàgò sáré islam ó ní sábà ó hàn káàkiri ayé hata tẹ̀lifà tu járó fèlébà ètò ọmọ hàn káàkiri ayé bí i pé àwọn oníṣòwò oníṣòwò mùsùlùmí oníṣòwò kèfèrí wọ́n bọ̀ ọ̀sẹ̀ káràkátà lórí omi oníṣòwò mùsùlùmí oníṣòwò kèfèrí wọ́n bọ̀ àfihàn transaction tó bọ̀ wáyé lọ́gbọ́ pé àwọn mùsùlùmí lọ sí Brazil bí àwọn mùsùlùmí kan lọ Brazil wọ́n lọ wọ́n lọ ṣe díìlì kẹ́ wọ́n lọ wọ́n lọ tajà kẹ́ wọ́n lọ àfikẹ́ Brazil láti láti kọ́tọ̀ lọ Brazil wọ́n lọ lọ China wọ́n lọ gbá wọ́n làwọn alábìsọ̀rọ̀ lọ́wọ́ àlọ́ ọ̀sán ó ní ẹ̀ mọ̀ràn rí bẹ́ẹ̀ hata fakúdọ̀ lọ́kọ́ ìlú ìsẹ̀lẹ̀ nílá débi pé àwọn ẹni tí ó pọ̀ lójú jihad wọ́n wọ́n lu ẹbí lójú jihad wọ́n tó ma yá zuharu kọ́wùn ya kọ́rọ̀ ọ̀hún ní ẹ̀kọ́ ha alábi sallallahu alaihi wasallam wọ́n á sọ ewu tó ṣẹlẹ̀ inú ewu tó ṣẹlẹ̀ nígbà tí nǹkan bá ti rí báyẹn ó lẹ́yìn eléyìí o yá zuharu kọ́wùn ya kọ́rọ̀ àwọn èèyàn kan tó mọ̀ sí àlùkò ha àwọn olówó àdé kùránù ti di fashion kùránù ti di pé oníkàlùkù ti dára ẹ̀ka tó bá wà ìyàwó ẹ̀kú kùránù dára ẹ̀ka lọ sí social media àwọn ará oríṣiríṣi yóò lè dé bí wípé ìgbọ́ tó wá fẹ́ ṣe ìkárò pé ààrẹ mọ́rọ̀ ló kùránù bá wọn jẹ ìyẹn ẹ̀rù tó lọ bọ̀ ọ́ ó ti gbé náà àwọn òun ọ̀rọ̀ tó gbogbo wa ní sáà náà ní ọlọ́ba ọtọ́ àníyàn wọn ṣe àwọn ará oríṣiríṣi àwọn ará oríṣiríṣi ló fi kùn ábì ìdá lórí social media ẹ lọ YouTube èlùmí lọ sáà yóò jà lọ kápẹ́rẹ́ wọn yóò pé gbogbo ṣẹlẹ̀ wọn tẹ̀dẹ́ èlùmí lórí àpáta àwọn sẹ́lẹ̀ ìfẹ́ tó lágbára ṣe bá wà wọn fẹ́ ẹ̀sìn yẹn gẹ̀dà lára yẹ ẹ̀wọ̀ ẹ̀sìn yẹn dà ṣùgbọ́n kò há nìyẹn wọ́n fi ń dá wà. wọ́n wọ́ ìpele pé nǹkan tí ó yà yẹn lẹ́nu kárí lu wọn tó lọ kí o ṣùgbọ́n takò hàn wọ́n ti lórí mi láàyè sọ́ọ̀lì wọ́n ti kírun alábìrin yà kúrú man akọrọ omi nà báwo yẹ yẹ lọ́wọ́ fi kúránì sí iye rẹ̀ ní man akọrọ omi nà táwọn bá kúránì táwọn bá kàtúwa man alamu mi nà táwọn ní mà tuwa man akọrọ omi nà táwọn bá gbọ̀yé tuwa. ثم قال لأصحابي أبدو أبقى سوى التابعين جدا ألم يجعل أولئك عن الخير عند سيد بلا نام بلا نعم وين àwọn tó bá fi kùránì sẹ́mọ̀ sẹ́fí sí yára àwọn tó bá fi ìmọ̀ sẹ́mọ̀ sẹ́fí sí yára àwọn tó ń ṣe àgbo tí wọ́n sẹ́fí sí yára sí ẹ̀rù wíwá dá lára wọn bí lọ́dúnlọ́ ọ̀rọ̀ tó ń yọra rẹ̀ àwọn sáré ní àwọn àtòjúṣe ìlú mọ̀ ju قال عبد الله صلى الله عليه وسلم أولئك منكم من أهل الأمة على بنا ويا يا عرائنا الأمة يا عرائنا mùsùlùmí làwọn náà ṣùgbọ́n wà ó láìka òun wà kúrú náà wà ó láìka òun wà kúrú náà láti ní àwọn èèyàn yẹn ṣáwọn àwọn ní àbíkú ilé ẹgbẹ́ àmìnàmà fọlọ́mọ́ sí ìjàlẹ̀ ṣùgbọ́n bá mú sí ìmọ̀ sí yẹn náà tó ń sọ ọ̀pọ̀ á ní sí yẹn náà tó ń fi tó ló ń mọ ẹgbẹ́ ìsìnkú yẹn náà àtúbọ̀ tó ti di agbára bí ó kúrò tán lọ́dún tó ń gbìyànjú yẹn mọ̀ kúrò nígbà tó ṣàmúwa. هل رواه الطبراني في الأصفر والبزار في السناد الأعلام نعم قال رواه أبو يعلى والبزار الطبراني أيضا من حديث العباس بن عبد المطلب نعم وعن أم الفضل ثم عبد الله بن عباس وعن أم الفضل house. náà àdìsẹ́lẹ̀ náà ó jọ báyìí àlùkòrí àdìsẹ́ tó ń bá mi náà torí pé àbúlá àbúlá àbá àbí ohun fábùlẹ̀ tó jẹ́ ìyá àbúlá àbá so ó padà mẹ́ṣẹ́ ọmọdé kọ̀ọ̀kan nínú síyàpù àdéhùn rẹ̀ wọ́n ní wọ́n á ní omi ní fọ́ọ̀mù báwo lọ omi ní fọ́ọ̀mù ni omi umm umm abdullahi bin abbas oní àbúrò ìyá abdullahi bin abbas alùpọ́ọ̀mù ni ẹ̀gbọ́n ló jẹ́ fún abdullahi bin abbas fàábí ni náà mo lọ nílẹ̀ jẹ́lẹ̀ sùhánù ó fún abdullahi bin abbas ní ìmọ̀ umm ìfọ́ọ̀mù lọ bá a àná ìfọwọ́ bá a àná ìfọwọ́ alùpọ́ọ̀mù láàkì فضل الله ابن عباس على على الفضل يقول لنا جل سبحانه أبيولا شتاني فو عبد الله بن عباس لوري على الفضل bàbá rẹ̀ lè fi sọ̀rọ̀ lọ́pọ̀ ayọ̀ sẹ́ra nínú àwọn tí wọ́n wà nínú yàrá tí wọ́n ti ń ṣe palẹ̀ bá ànábì sọ̀rọ̀ lọ́sọ́lá àlùfáàbí wà bẹ̀ abúlé bàbá tó wà bẹ̀ alìgbàgbé tọ́lú wà ní ìjà àlàbá tó jẹ́ bàbá àwọn méjèèjì kọlọ̀ ìpínlẹ̀ bàbá wọn ní ṣùgbọ́n lápapọ̀ àwọn súnlélà ìyá abdullahi abba ti gbà wà látọ̀nà ànábì aláwọ̀ kọ́mọ lẹ́yìn lẹ́kẹ̀ ní lákàtà nínú lẹ́yìn ìfàkọ́ bàbá mi ti dé lórí ọjọ́ kan ànábì ti dé lórí ọjọ́ kan nínú mọ́kà wọ́n ní aláhùnmá alìbàlá ànábì ní olúwa ṣe mo jẹ́ iṣẹ́ pé kàlọ́kọ̀ àwọn ìbéèrè ìbéèrè ẹlẹ́ẹ̀dẹ́ta fàkọ́mà ọmọ ọdún kọ̀tọ́ wàkán àwùwá ọlọ́mọdé kọ̀tọ́ ní ọjọ́ ọlọ́run sára àánú tó bá dìde wàkán àwùwá ó dìde lẹ́nu sí ìgbẹ̀rùgbọ́jọ́ tó bá ìrànlọ́dìá rẹ́dì ìṣòro òjíṣẹ́ pé wọ́n kọ̀tọ́ wọ́n ti gbọ́dọ̀ yóò lọ bá àdáyé wọn láti mọ́sọ̀rọ̀ wọn àdáàkù mọ́sọ̀rọ̀ wọn ọyẹ mọ́tẹ̀ kí ìyá ọlọ́run bá sọ̀ kalẹ̀ ìyá lórí ọkọ́lá aláwọ̀ mọ̀ náà ó ní bẹ́ẹ̀ ni òun òjíṣẹ́ òjíṣẹ́ pé wà á rọ́ọ̀tà wà já hàtà wà á sọ̀tà wọ́n mọ̀ ní òjíṣẹ́ pé ha rọ́ọ̀tà ó sojú wa ní kòkòrò sí tó ẹ̀ká ṣe wà já hàtà ó gbìyànjú lé wa lórí wà á sọ̀tà ó ó sojú fàkọ́ọ̀lá alábi sọlọ́lọ́wọ́ àyọ̀sọ́lá ojú tẹ̀síwájú sọlọ́lọ́wọ́ àyọ̀sọ́lá máa sọ̀rọ̀ yìí alábi máa sọ̀rọ̀ yìí alábi tẹ̀síwájú olùlà yà ń ha rọ́nàlì ìmà hàtà ìrọ́dà ìtúfù ìlànà wà bẹ́ẹ̀ alábi ní ìmọ̀ ni mọ̀ káàkiri ayé ìmọ̀ ni ìgbàgbọ́ ìsìlámù mọ̀ tó sọ débi wípé àádọ́ kúfùrù àádá padà fáyé wa kúfùrù ìgbà yóò padà wọlé yóò padà wọ ìwò lọ àlérí mọ́ wọn lọ tó sọ lọ́sẹ̀ lè fi àrùn islam islam ó de gbogbo ibi tí omi òkun bá ń sàbí lórí ayé islam ó de gbogbo bẹ̀ láti ó de gbogbo pátápátá olúwa lọ yá ìyá alàmẹ́rẹ́ ẹ wá gbọ́ àsìkò kan pọ̀ tó ṣẹlẹ̀ lórí àwọn ènìyàn sábà àtúntọ́lé yàtọ̀ alamúnà sí ilé Qur'an àwọn èèyàn máa kẹ́kọ̀ọ́ Qur'an níbẹ̀ ilé tó Qur'an máa pọ̀ lóríṣiríṣi yàtọ̀ alamúnà wọ́n máa kọ́ ọ yàtọ̀ alamúnà wọ́n máa kà á tó bá yà kú ní òṣùpá tó bá dijọ́ kan wọ́n wà jẹun yó ìtàn ṣe yóò wà jọwọ́ lójú wọ́n ti kọ́ di wà á lé ìrìnàjò àti kẹ́kọ̀ọ́ fàmọ́lùmá lẹ́yìn ìrúwà fún ìlú nílà àwọn olótúmọ̀ kùránì tó wà lá nílẹ̀ adúláwọ̀ nílẹ̀ áfíríkà nílẹ̀ yúróòpù nílẹ̀ nàìjíríà yìí fàhánì sí ìlú láì kàmí fáìlì àwọn ènìyàn ṣe dáadáa wọn bẹ̀rẹ̀ ara wọn àwọn èèyàn báyẹ̀ bí kọ́ọ̀lù ya ọ̀ṣunlọ́lá mọ́tò ìlà ìkà àwọn sábẹ́ ìròyìn ṣàwà àwọn olùlàwọ̀ èèyàn alábìnrin ọláìka nípò lára nílẹ̀ ni wọn bí má lọ gbé bí mùsùlùmí bí nígbà ilẹ̀ ni wọn wà ọláìka olóòmù àkúlè náà àwọn èèyàn yìí àwọn ìlú ẹlẹ́ra ọ̀sẹ̀ nìkan náà ọlọ́pọ̀jọ ajẹ́ kan ní wọn wọn ni wọn wà ń tọmọdá nìkan kẹlẹ tọmọdá nìkan kẹlẹ rẹ yẹ alákùtù kẹlẹ alùmúdàmù kẹlẹ afọ wọn sọdọ kàtà ìsọdọ ẹgbẹ ìjà inṣàlá wọ́n ní alimọ́mọ́ ṣáàpì o alimọ́mìrì ọlọ́wọ́sọ̀tàkì àhàdì láti tìrí ń bọ̀ tó sábọ̀ mu ìfáìkì hábàlùbà tó ti tú àwọn ọmọ ètò dáadáa ọ̀rọ̀ wípé a gbọ́dọ̀ fi ìwọ̀n sí ìyára àwọn tìrìbá bí bá dà mú insha Allah ní báàbù tó pọ̀ lẹ́yìn ilé yìí insha Allah ta'ala náà àtàrí yìí. náà àtẹ̀yìn nílẹ̀ ní irọ́ ìbáwẹ́lọ kàní ìsìn iṣẹ́ alápákàdé ẹgbẹ́ ìlọ ìrẹ́ àsìkò ìkọ́ ilé ọmọ ilé wa pa nílẹ̀ ní irọ́ kó níbi nàìjíríà àìlérọ́ àwọn ọmọ jìyà wọ́n ti jìdá àwọn ọmọ ṣe fáńfà wọ́n lè wọ́n lọ́ tọ́mà káàmọ́ mọ́ bára wa jà lórí ọ̀rọ̀ àlámọ̀ rẹ̀ ẹ̀sìn wàlúwọ̀ ha yájà káwọn sọ pé ẹ̀rí mi rè lébi tiẹ̀ wá káwọn bẹ̀rí rárá wá gbogbo ọjọ́ wà lọ wọ́n lọ sọ́họ̀ àbí ìmọ̀ sọ̀rọ̀ káfẹ́ borí ẹnì kejì bá ń bá sọ̀rọ̀ wọ́n lọ sọ́lọ́bà àbí ìmọ̀ borí ilé wa bá kó níbi àwọn ìṣesí yìí wọ́n fẹ́ bí o ti sáré kiri sáré kiri ni mọ̀hẹ́dì àti ìsojú rẹ̀ ní kòkòrò ìsojú ìfin rẹ̀ jíjà ẹlẹ̀ ní kásojú ẹ̀ kòkòrò fa gbogbo èèyàn kódà kẹ́ni táà bá rí ẹkú jẹ́ mo ṣe kẹ́sọ̀ ló ní ẹ̀ lọ́wọ́ káàbẹ̀ alẹ́yìn lọ́wọ́ o tí bá lẹ́yìn sọ̀rọ̀ rí ẹ̀ka lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n ó ti fi fa fà kó dáká dákẹ́ wà ló fi ẹtú sí ẹjọ́ ọ̀rọ̀ rú náà ṣé mo mọ sí olùsọ́wọ́ bí dákọ̀ ọ̀rọ̀ rẹ̀ kó dáká dákẹ́ ọlá tó ń bẹ fún ìmọ̀ dákẹ́ kó ní ìyẹn jíjà ìyẹn mẹ́rin ni àbí òlẹ́rìn náà. àbí ìhùmọ́ mọ̀ta rọ́bì ọlọ́run tààrà àrùn lápapọ̀ àbúrò bàbá tó lè dọ́dà bá wa yọ ọ́ sí kọ̀lọ̀kọ̀lọ̀ mùsùlùmí lọ́dún sọ̀rọ̀ lọ́dún àrẹ ìbò sẹ́lẹ̀ olóṣìṣẹ́ allah alẹ́mọ̀ muhammad sọ̀rọ̀ mọ̀tàrà kalmira ẹnikẹ́ni

àwọn mú hadith alájọ Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àjọ sọ̀rọ̀ wá pé mọ̀sára kàlẹ̀ lè rà ẹ má fi yẹn jíjà tó máa fi ilẹ̀ wọ́n wá gbogbo tì lù ó fi ilẹ̀ lẹ́yìn tó jẹ́ pé tó bá tẹ̀síwájú níbi yẹn jíjà yẹn ó fẹ́ dọ̀rọ̀ lórí àwọn máa ń di ẹgbẹ́ kò fẹ́ dà á ẹ̀yà lọ dà á ẹ̀yà lọ sókè ni o ẹ̀yà dà á ru ìrìnlẹ̀ wa ó mọ̀ ọ̀rọ̀ gbà ó bá fi kù nínú ìjọ yóò bá gbégé ní wàhálà yóò dàrú ṣe bá ń mú àdéhùn ìbọ́lá ti mú sí wa yóò sì bá ní ṣe àmúdáwó yóò sì fi àáwú yóò sì fi kà áwú. lẹ́yìn ẹgbẹ́ ọ̀pọ̀ sáà ọ àwọn èèyàn pọ̀ ní gbangba tó máa dọ̀rọ̀ rú ìta gbọ́yé tọ́kọ̀ balẹ̀ lé lórí tí ò sí wàhálà bẹ́ẹ̀ onígbé ká máa tẹ̀ kíra wa aráàmù àbí àbẹ́ẹ̀kọ́ ọkọ̀ ti balẹ̀ bí àti ìjọba àgbà àdúgbò gbogbo àwùjọ ti gbà pé àwọn afáwọ ni tẹ̀ kíra ọ ó sì ṣe àbá ti àtẹ́bẹ̀ tó ṣe rí bẹ́ẹ̀ ó sì rí inú ẹ̀sìn nìyẹn ìtàbàbí káwọn fàá lórí àlòkọ́ máa kábọ̀wọ́ ara wa nǹkan wọn níbi ẹgbẹ́ ọ̀tẹ̀ ẹgbẹ́ ọ̀tẹ̀ níbi kan ọkọ̀ ti para làwọn kan bá dé pé ẹ ẹ àwọn àdìsí ẹ ọjọ́ ẹ àdìsí tó dé ẹ ní ká pàdé àtàpàdé ara wa ní ká bọ́ ara lọ́wọ́ àrùn tí ká tẹ̀lé àti ká bọ́ra lọ́wọ́ àrùn tí ká tẹ̀ ẹ bọ́ra yín lọ́wọ́ ni wọn ló jọ ẹ. ọ̀dọ́jà ọ̀sẹ̀ dá wàhálà lẹ̀ lọ. èso ọ̀rọ̀ ká tẹ̀lé ẹ̀ á lè ụzọ tẹ̀ ojú ọ̀dà ní kápítúùdì ẹ̀ kámọ́sùdúùdì òfin ojú fáwọn ọ̀dọ́ kápítúùdì yẹn bàbá lè máa tẹ̀ ẹ̀ńdọ̀ òní. ọ̀rọ̀ tí àwọn ọ̀dọ́ yìí gbé gbogbo a kí ẹ mọ ọdún jùlọ kí ló jọba yẹn ẹ̀mọ́ máa ń fa àwọn ọ̀rọ̀ tí àwùjọ òde náà dàrú. ṣé ẹgbẹ́ tí ń tu ọ̀rọ̀ tí ẹgbẹ́ tí ọ̀rọ̀ lẹ́ni tẹ̀wé tí gbòòrò wà níbi àrùn sí bá àwọn tí sọ̀rọ̀ lọ́wọ́ wà lè rọ̀ tẹ́lẹ̀ ó lè tó bá fi yẹn jíjà àálẹ̀ wà ó wà kùnú sílẹ̀ tó lágbára àti dàrúkọ tó lágbára àti dàrú lọ́wọ́ ní àkùnjẹ̀ dàrú. Fàkọ́ ọ̀pọ̀ àwọn ọ̀pọ̀ bẹ̀rẹ̀ máa fi ẹ̀mí قال صلى الله عليه وسلم بني له بيت في روضة الجنة àwọn tí wọ́n kọ́ ilé kan fún lẹ́gbẹ̀ẹ́ àlùfẹ́lẹ̀ ní etí àlùfẹ́lẹ̀ wọ́n á kọ́ ilé kan fún tó fi yẹn jíjà lẹ̀ nígbà tó bá máa ra jíjà àjọ yẹn àdóbi sọ̀rọ̀ wọ́n wọ̀ àyẹ̀wò sára lórí wọ́n á ilé kan fún nígbèdè àlùfẹ́lẹ̀ olùwàmù sọ̀rọ̀ ká wọ́wọ́ wọ́wọ́ àwọn ó ní ẹ̀gbọ́n lè fi ẹgbẹ́ ọ̀rọ̀ mi ṣùgbọ́n mo sọ ọmọ wo ó sọ sọ òbí náà sọ sọ ọmọ àwa ń wa. bá fi ilẹ̀ alágbèlé láwùjọ wọ́n wọ́n á kọ́ ilé fún ní àárín náà. ó ní evidence wọ́n ti gba fara wọn wọ́n gba ẹni náà dá padà wọ́n ti gba lórí dá padà ó ti kó bẹ̀rẹ̀ ní ìṣúra. Bàbá fún àdé ìdílé dáadáa àbí tí o sọ ní pé káwọn fẹ̀ ní fara wa kò ní káwọn sàlàyé ọ̀rọ̀ fúnra wa ṣùgbọ́n bàbá bá tún sàlàyé tó wá sí ìdí yẹn jẹ́sẹ̀ kí ni o ní ìṣúra. Káwọn láti fún dáa ni. Àwọn ọ̀dọ́ sọ yìí, bàbá lọ́wọ́ gíga kò wá wọ́n lọ́pọ̀ sọ pé ẹ̀ padà lóṣù lọ́yìn olùkọ́ wa wọ́n ti di méjì mẹ́ta kéèrè lóṣù mẹ́ta ẹ̀rọ wo lẹ́mọ́nà ìyẹn bá ti wà dáadáa tó bá ti wà dáadáa alẹ́bí tó bá wà dáadáa tó ọgbọ́n فَلَسُوطَهُ وُلِيَ لَهُ كِعَالَهُ ẹtí wọn ti bá dá ìwà rẹ̀ dá jẹ́jẹ́jẹ́ lọ́lọ́lọ́ ìbáyọ̀ sí pàpà ìbáyọ̀ sẹ́nìtì òmìnira fáwọn aláàrí tó kí o rẹ̀ ní pé ìjọsílẹ̀ nínú lágbára wọn alẹ́bẹ̀ ní burú ní yàrá òfin aláàrá òkàlùjẹ́nà mú ọ̀rọ̀ sí fún òkè òkàlùjẹ́nà sí ìjẹmọ́ àwọn olùdẹ́dà kó ṣe ẹlẹ́ẹ̀kẹta kó sí fún wa tó bá dáa tó bá dáa jù lábọ́ tọrọ ẹ̀ wà láà lọ dáa jù gbọ́dọ̀ mọ́ ti wálé tí ó mọ̀ jìyà lára tó ń jẹ́ àkùnlé fún àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn láwọn àsìkò tá a wà níbi yẹn ìlú jíjà ní gbogbo àyẹ̀ gbogbo ayé ní àbáyélujára ní ẹja sílẹ̀ ẹja pàtì

tẹ́lẹ̀ kan bá sọ̀rọ̀ ẹ̀dá lóhùn ó tún sọ̀rọ̀ ẹ̀dá lóhùn ẹ̀dẹ̀ dákẹ́ àlùbáríkà wọn wà bẹ́ẹ̀ ju pé wọ́n gbà fún gbàgbó gbàgbó gbàgbó gbàgbó gbàgbó tí ó kàn dìjà gbòòrò ni ọgbọ̀n dìjà gbòòrò wọ́n tẹ́ bá sọ ẹ̀ka rẹ̀ ní ìdẹ́dákẹ́ tó wà lójọ́ lọ ó lè padà wọn á fi iṣẹ́ ìsọ ìrìnà bí kódà ìrìn ká àwọn ìrìn sọ lóṣù láìpẹ́ àbá àwọn ọlọ́bẹ̀ tó ń yọ ìrìn mo ti gbà ìrìn láì mo ti padà rí iṣẹ́ ìrìn láì. wọ́n tọ́ka tó gbà sí wáyé ìgbà sọ yóò di pé èmi ọ̀rọ̀ mi kọ́ ló parí ọ̀rọ̀ ọ̀rẹ́ kọ́ ló parí ọ̀rọ̀ la ẹ̀ máa ọ̀yẹ̀ ṣẹ́ bá ń bára wọn hájú ayọ̀ bá pé ọ̀rọ̀ tiẹ̀ kọ́ ni argument máa ń fà fún lọ yóò fi lọ lọ lè fi nìkan lọ́tẹ́ yẹn bá ti gbà yí pé ìbá ìjọba ọ̀sẹ̀ ló parí ìbí sọ̀rọ̀ ayé ọ̀rọ̀ tó bá wọ̀ náà lọ́wọ́ ká tó bá yá tó bẹ́ẹ̀ náà wà fẹ́ yóò padà rí pé á àfà tó dákẹ́ fún mi yìí o ló wà lórí àbújá ọgbà tírìmì tírìmì ní àdìsùn ونرى بالجنة هو بفتح راء ولباب واحدة بضاد مفجرة وهو ما حولها so ربط الجنة هنا etí àlùjẹ́nà etí láti lóyún o kìí ṣe etí láti ta ọ etí láti lọ àlùjẹ́nà ni kìí ṣe etí láti lọ o inú ìlú àlùjẹ́nà ni kìí ṣe ta rẹ̀ ọlọ́ọ̀jára àlà náà. وعن معاذ بن جبل رضي الله عنه قال النسائي نعم. من بيت في ربع الجنة والبيت في وسط في وسط الجنة والبيت في أعلى الجنة ومن ترك النار وإن كان فطرا وترك الكذب وإن كان موجها وحتى نقوله رواه الجزار الطبراني في معادنه وفيه رواية بن إبراهيم الوقاتي نعم أم هذا الجبل ìgbàwọ́ ilé látọ̀dọ̀ Mu'adh ibn Jabal radiyallahu ta'ala anhu qala qala Rasulullah sallallahu alaihi olùtíṣẹ́ ńlá Muhammad sọ yí pé alazaimu ìbáyìí fi rọ́bà ìjẹ́nà mo fọwọ́ sọ̀yà alábàmà zaim mo fọwọ́ rẹ̀ sọ̀yà mo fọwọ́ fi rọ́wọ́ ìjánà nínú àlùjánà ní etí àlùjánà láti inú ìfọwọ́ rẹ̀ sọ́yà ọ̀bá ìtí tí wọ́n sọ sí ìjánà bẹ́ẹ̀ náà ni mo fọwọ́ lẹ́kẹ̀ náà sọ́yà ilé wo ni tó bẹ láàrin àlùjánà wà bí bá ìtí fi ara àlùjánà mo lè fi fọwọ́ ilé mi náà sọ́yà tó ń bẹ lókè àlùjánà àlẹ́bí sọ́rọ̀ lọ́dún ayé lọ sọ́rọ̀ máa ń bẹ̀rẹ̀ tòwó tálólélẹ́ alákọ̀ọ́kọ́ tálólélẹ́ ẹ̀kejì tálólélẹ́ ẹ̀kẹta tálóni tó wà lẹ́jà lìjẹ̀nà tálóni tó wà láàyà lìjẹ̀nà tálóni tó wà lẹ́jà lìjẹ̀nà àlẹ́bí sọ́rọ̀ lọ́dún ayé sọ́rọ̀ sọ́rọ̀ alákọ̀ọ́kọ́ yẹ̀wọ̀n kan ìfẹ̀rọ̀ àwọn ìkànnì fẹ́ni tó bá fi ẹ̀rí yà á lẹ̀ nípa láàmú ẹ̀yẹ́ wà ìkábẹ̀ wọ̀ ẹ̀kàn tó bá kúrú fún un lẹ́yìn tó bá fẹ́ kó owó tó pààtì lọ́wọ́ tó sọ lọ́wọ́ àbọ̀mọ́ tó sọ lọ́lẹ̀ kejì tó bá fẹ́ gbìyànjú yà wá sí ìsọ́nà. ó ní mo ṣe mo fọwọ́ lé mo fọwọ́ lé tó ń bẹ ní kíláàlì jẹ́ mo sọ̀yà fún ẹ̀yẹ lẹ́ẹ̀kejì wàtọ́rọ̀ kalẹ̀ kẹ́dùn àwọn ìkábẹ̀ ó ń pàwàdà pé kò fi irọ́ kò fi sípàwàdà díẹ̀ mo fọwọ́ sọ̀yà pé ọlọ́run kọ ilé kan fún lára ìjìnlẹ̀ àárín yẹn àwọn yẹn ti ta àkókò rẹ̀ àkókò àwọn ayé àsìkò ká máa ka irọ́ làwọn yẹn wà àkókò ka irọ́ ayé kọ́mẹ́dì àkókò ká pa irọ́ báwọn yẹn ká mú àwọn èèyàn lò irọ́ náà sì ni kò sì ní gidi ìgbòròmọ́ bá wọn ṣe ẹni tó bá fílẹ̀ ẹ tó rẹ̀ dà kó ṣàánúwa kó ṣàánúwa kó rọ̀ wọn lọ́rọ̀ lọ́sọ̀tọ̀ jẹ àwọn ọ̀nà burúkú burúkú tí ẹ lè gbà ló gbọ́ àwọn àkùtà wa yìí lára ẹni kí ẹ̀rọ fóònù tó ẹjọ́ ẹ̀kà kẹ́lì kan wọ́n bá yẹ̀yà tó wọn fún wọn jó wọn kí nìkan tó wọn bí kúkú sábà fi ráàmù tó ẹ̀gbẹ́ lọ tiktok àbí lọ́nà ọdún tó pẹ̀lú ìmọ̀ gbówó ṣùgbọ́n owó yẹn bí wọ́n ti ń fa ikú mọ̀mọ̀ pé ah ee ṣe láyé nǹkan ti fa yé òun ó mọ̀ sí ráàlù láti mọ̀ mú àwọn èèyàn rẹ́rìn ó mọ̀ sí jẹ́mọ̀ yẹ̀wẹ́ láti mọ̀ mú àwọn èèyàn rẹ́rìn àwọn ní france rẹ̀ ọdún mọ̀ ṣe france ló mọ̀ lọ́gbọ́n jákèjádì ló mọ̀ lọ́gbọ́n jákèjádì ní lọ́dún sẹ́gbẹ́ yẹ̀wẹ́ ẹ̀ bàbá ẹ̀ṣẹ́ sọ yẹ ẹ̀ mọ̀ṣẹ̀lẹ̀ nìkan ó ga wáyé dúdú ẹ̀ṣẹ́ <laughs> ọ̀ṣẹ́ ká mú wá látàtà tí wọ́n lọ sí oúnjẹ kú kọ́ tí ó bẹ́ẹ̀ sọ fọ́lọ́ tó bá tẹ̀tẹ̀ èyí lọ́bà kò rí jì ọ̀la ayé ọ̀gá ọ̀tọ́ òyìnbó tí ẹ bá bẹ́ẹ̀rù bẹ́ẹ̀ nìkan tó ń dùn bá kú tó bá gbé bá bẹ̀rù kò rí lọ sọ́ọ̀tì láì bá wáyé kò rí lọ sọ́ọ̀tì tó bá tẹ̀tẹ̀ máa fílẹ̀ láyé ìrìnàjò àkọ́kọ́ sojẹ ká máa gbọ́dọ̀ jẹ gbígbé wa níta bá láti ká máa má ní jẹ ẹ̀rọ bá wọn dá sí kọ́mẹ́dì ẹ̀rọ bá wọn fi títì pé wọn fẹ́ ṣe ìbílẹ̀ fẹ́ máa pawó wọ́n dọ̀rọ̀ lé dàtí dàtí àwọn ilé àkọwò tó lẹ́kẹ̀ẹ́ ọmọ jó ti pọ̀ kọ́ kú bẹ̀ bá báàmù ni ó wọ́n àwọn jó mọ́ rẹ̀ jù ẹlẹ́ àkọ̀rá ẹlẹ́ àwọn oníbàjẹ́ ẹlẹ́ àtó jó ẹ̀ ń bẹ̀rù ojú ẹlẹ́ àtó ẹlẹ́ bó ayé wọn tí ó dá lórí yẹn ṣé yẹn bá ti tó bá wá ń ṣe ìranù ń ṣe àwọn aráyé so wọ́n mọ wọ́n mọ ní followers wọ́n mọ ní audience láà títí lówó yìí náà ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ ìrànlẹ́ ramọ́tò orí náà ara òtún ramọ́tò twenty million bàbá yóò jí wá gan fifty lẹ́yìn ìgbà yẹn wá ń kọ́ lẹ́yìn ìgbà yẹn wá ń kọ́ àwọn owó yẹn gẹ́gẹ́ kọ́ ló mọ ojú mi wá bíi kéèyàn ṣe tó rẹ́ẹ́dẹ́gbà tún mọ́mọ́ yọ́dún sí àbẹ́ tó ń ṣe rú ẹ̀ tọ́lá débi lọ́dún ṣe wá sí gbé yóò mọ̀ sálọ ní àrùkọ wa wọn bí gbọ́dọ̀ ẹ̀mú sáká àkìrí wọn tó mọ̀ tán àwọn gbọ́dọ̀ ẹ̀mú Musa àwọn sàmì ṣéwà bí tó mọ̀ sálọ pé tó ń ṣe náà ló dáa òṣìṣẹ́ gbọ́ wà sí ibi tó ń gbafẹ́ ń gbafẹ́ lọ́wọ́ ó sì rú burúkú mẹ́ èyí ọmọ kó ma ṣe pẹ̀lú àwọn ọmọ kan mọ àti àwọn tuntun kan ọmọ láwọn association nípa mẹsẹ̀ bá dé ó lọ ó lè gidi kan dáa àfa gidi kan àfa súnmọ́ ló lọ gidi kan ṣé wọ́n yẹ wọ́n tẹ́ kíkà sí lọ́dọ̀ àkóso àlùwà ọ̀ ká dúró ẹgbẹ́ gbíjẹ wa ìtàbá rẹ̀ àwọn mánéjì káwọn ọmọ mánéjì ó ti wà tọ́rọ kalẹ̀ kẹ́sì bá wọn ìkàlà máa hìtà ẹni tó bá fi lọ́pẹ́ bá lẹ̀ ó bá fún wọn sàwádà àlọ́bí sọlọ lọ́rùn àrẹ wọn sọlọ ní pàdé ohun ilé kan fún nínú ààrẹ àlùjẹ́ni ẹni ẹlẹ́kẹta wọ́n á sọ̀rọ̀ sọ̀tọ̀ wọ́n á sọ̀rọ̀ ẹni tó bá ṣe wà rẹ̀ tó bá tú wà rẹ̀ ṣe ó tú wà rẹ̀ sí lẹ́gbẹ́ jẹ́jẹ́ rẹ̀ báyìí lọ́nà ilé ń bẹ fún ìní òkè àjọ náà abúlé-ẹ̀dà tó sọ alọ́mọ àjọ náà lẹ́yìn tí ìgbẹ̀lẹ́dà náà kọ́ ilé fún náà. وعن ابي سعيد الخدري رضي الله عنه قال كنا جلوسا عند باب رسول الله صلى الله عليه وسلم نتذاكر ينزل هذا بحاله وينزل هذا بحاله فرد علينا رسول الله صلى الله عليه وسلم لما برزق به كما يرزق في يده حبل من مال وقال يا هؤلاء بهذا بعثت أم بهذا أمرت لا ترجعوا بعدي كفارا يرجع بعدكم كفارا بعد رواه الطبراني والكبير وفيه سويد نعم وعن ابي اسماعيل الخدري رضي الله تعالى عنه قال àdìsí lọ́gbọ̀dọ̀ àdúsá ìyàlẹ̀ fúdù ní ìpínlẹ̀ àbá ayọ́nu sọ wípé kó lè jẹ́ ìlúsà ní ìdára bá ti ìwọ̀ sí ìlà fúlá jókòó tẹnu ọ̀nà alẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ sẹ́rà kọsọ̀ báàkà àṣẹ̀mù lákàrọ̀ àwọn ará wa létí ìmọ̀ àwọn ará wa létí ìmọ̀ ní ẹgbẹgbọ́ ṣùgbọ́n lákàrọ̀ àwọn ará létí àbílì àyà ṣùgbọ́n yẹn ń àyà ẹnìkan mú àyà wa ọlọ́ọ̀ sọ báyìí wọ̀nyẹ́sù aláàbí ayé aláàfọ́ báyìí aláwọ̀yẹ̀ wá tẹ̀sẹ̀ àti ìfòyà àwọn gbára wọn onímọ̀ kọ́lọ́jà alẹ́ lọ́rọ̀ fún un lọ́yìn sọ̀rọ̀ lọ́rọ̀ alẹ́ ọ̀sẹ̀ ká anamọ̀ ikọ̀ òfin wájú habbi roman roman ọjọ́ lẹ́nu pé o lọ lẹ́gbò ojú àwọn ọdún ó wá ṣálọ́wà ìwà fàkọ́lá ya ha hùlá alóbìnrin yìí lágbájá ẹni yí ẹyẹ ìyẹ yìí bí ha dàbọ̀ èyí tó tẹ́tẹ́ tọ́rọ yìí nìyẹn án bí ha dà òbí tó tọ́ tẹ́tẹ́ pa yìí kẹ́ mọ̀ ṣe nìyẹn sọ́kẹ́ mọ̀ bí ayà tẹ́ òkú yáyà gbára wọn ni alóbìnrin yìí lágbájá ẹ má di kèfè lẹ́yìn ìgbà tí bá lọ tán ẹ má di kèfè lẹ́yìn ìgbà tí bá lọ tán yàtọ̀ bá ń tún rí kọ́mà bá lẹ́gbẹ́ àdéhùn ọ̀dídé ẹ pàdé lójú ogun ẹ mọ̀ ju orí ara yín bọ́ọ̀lẹ̀ ẹ má di ẹ má di bẹ̀rẹ̀ ìgbà tí bá lọ tán ìtòsí lè fà á ìrọ̀ ìgbà tí bá tún tún orí ayé àgbára wọn tó káàkiri tútẹ̀ tí wọ́n náà tútẹ̀ jọ́ náà wà láwọn ما ضل قوم بعد هدى كانوا ما ضل قوم بعد هدى كانوا عليه إلى طوق الجدل ثم قرأ من ضربوه لك إلا جدل ذكر رواه رواه الترمذي وابن ماجه وابن مسلم في كتابه الصمت وغيره وغيره وقال الترمذي عن ابي امامه رضي الله تعالى عنه قال ابو امامه أتضع النبي صلى الله عليه وسلم قال على بن مضالة قوم بعد هدى كان عليه فهو يقوم صلى لين بقدر وليون نام إلا أوتوا بكذا وطبعا فواني ìtòsí kan máa jìyà ìlọ́rùn táwọn ìjọba bá tọ́ǹsì fún àfàyè pé wọ́n kí àṣùbá àtọ́bá yìí wọ́n bá ìmáàmù fa wọ́n máa ń fa tó fi di ìlú ha mọ́sálà yẹn ká ń fa lọ́ fa ojú ni wọ́n ti máa ń fa á nìyẹn kò lè láàbò afáfáfá kò ní tóra wa àwọn ìlú àwọn èèyàn ní sọnù lẹ́yìn bàtà tó jẹ́ ní ìmọ̀nà àwọn tó yẹ tó jìyà tó mọ̀ fọ́ra wá káyà òbí tẹ̀lé mọ́ bọ́rọ̀ ní òwú lákà olùwàlúwò ní mú wá wọ́ tó mọ̀ ẹgbẹ́ àpèjúwe ilẹ̀ jẹ́jẹ́lá ní mo fẹ́ mọ́rọ̀ yẹn ọdún mo fẹ́ jákèjúwe fún ọ ọmọ wa láti mọ jìyà ní ìṣẹ́gbẹ́gbà bọ́ gbogbo àtọ́mọ̀ jiyàn láyé ìlúgbò ẹ̀ nígbà bá mú wá mú wá láti gbéra wọn lẹ́sẹ̀ ní kìtìkọ́ gbà àgbọ́ tó ti gbàgbọ́ ìlú ọlọ́ ìṣàlá rẹ̀ àdúgbò ọkùn bá pè é òkè méjì náà sàhárà ní ìjọba tó bá náà. الإسلام أبدا يا عائشة رضي الله عنها قال يا عائشة من النبي صلى الله عليه وسلم إن أعوذ بالرجال إلى الله dájúdájú ẹni tí Allah tó kórìíra sí jùlọ nínú àwọn èèyàn orílẹ̀ aládùúgbò kọfì aládùúgbò kọfì alájà òmìnira olùfọjàgbà olùjiyàn jiyàn jiyàn jiyàn jiyàn jiyàn tí wọ́n wọ́n pèrè abú ẹ máa bọ̀ ní ẹwà jẹun ní òsì tẹ́tà yóò jiyàn jiyàn jiyàn wọ́n mọ̀ pé ayé ti tó abú ẹ máa bọ̀ ọmọ ti tó yóò jiyàn jiyàn lébi tí yóò ní kùnà àbá àtẹ àbá kéré lẹ́sẹ̀ tí ọjọ́ bá yẹ jíjẹ́ rẹ̀ pé ẹwọ́ ábúra wa lórí igi lóró rẹ̀ sí lọ àwọn ìwọ́n bá dé rẹ̀ wọ́n bàbá àwọn ìlú ọba nílẹ̀ o wá sí èyí ó sì ṣe é ṣe ìṣura wọn. lẹ́sìn olú ẹ̀dẹ́ náà wájẹ́ máa sùn hàn náà wọ́n sọ̀rọ̀ bí ìfẹ́ sí bàbá bàbá rẹ̀ ó sọ bàbá yẹn jà ó bá yẹn jà bàbá kan bẹ̀rẹ̀ ní ọjà wọ́n jí gbé ní India Ahmad Najjar lórí bí àṣẹ lọ́dún fúnra wọn ni ó ti lọ́dún ẹ̀ sọ́lá wọ́n ti tẹ̀sẹ̀ wọ́n ti lọ jí gbé lọ́jọ́ bá mi lórí ìlọ́tọ̀ yìí. àwọn kúrò ní lọ jí gbé kí ló lè tó bẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ bá tẹ̀lé tèmi kí lọ bá tèmi lọ. àwọn mọ̀sáàdì kan tó bá rẹ̀ ó fọ àlẹ́ tó bá rẹ̀ lábẹ́ iṣẹ́ kan abúgá iṣẹ́ kan àwọn ẹlẹ́sẹ̀ ni. èyí tó wà mí lè gba tí mo sọ ẹ̀ lòdì bá rẹ̀ máa lù ọ́ àwọn ètò ìgbòho lòó tó ti bá pàdé ẹ̀ ti bá pàdé lágbàáyà máa lù ú dọ̀rọ̀ rẹ̀ tí ó bá bá ti máa bá ti lọ ọlá ìsinmi burúkú ni àmọ́sọ̀lọ́ lọ́wọ́ àlè ìwọ̀sọ̀ pé ẹ̀tún lọ dẹ́dà kórìíra sí jùlọ nínú àwọn tẹ́lú wa dẹ́dà kórìíra sí fún àwọn èèyàn oní aládùúgbò kọ́sì wọ́n ní aládùúgbò kọ́sì wà wúwa wúwa ṣẹ̀dúrù kùsùmọ̀ ẹ̀tọ́ máa ń ṣèpá pàápọ̀ alọ́kọ́sì wà lẹ́yìn ìyá yàmújù mẹ́rin kan síbò olóògùn yóò mọ̀ ọgbọ́n ẹgbẹ́ mẹ́fà jìyàn káàkiri ẹwọ́ ẹ̀jẹ̀ tí àbúfẹ́ bá yé jìyàn ẹ̀fọ́ tẹ̀já jìyàn ẹ̀bá ọkọ̀ tó ti burúkú ni o ìjọba ìlà kó láwọ fún mẹ́ náà. Rọ̀wọ́ àwọn àbùdá òun ẹjọ́ ìṣègbà ni. رواية طبراني وغيره من حديث زيد بن ثابت عبد الرحمن بن عمر صلى الله عليه وسلم صيفي على الميراء في القرآن الكفر طبقة غانجية طبقة غانجية آية قرآن كيرا àwọn eléwu pọ̀ o ẹ̀ẹ́dì kúránì sọ́kọ́ eré ní kúránì sọ à tàbá ti jí ayá kúránì fara ìtú fara pàtẹ́ pẹ́pẹ́gbẹ́ é èmi lọ lé o mo lórí ní àwọn ọmọ ẹjí ayẹ́kọ̀ ààrùn ìtumọ̀ ẹ̀rẹ́ ìtumọ̀ ẹ̀kọ́ yẹ bá ah, ní ẹ̀kọ́ ti tàbá ẹ̀kọ́ kẹta ẹni ìyẹ̀ rárá ẹ̀ẹ́ kádàdà rẹ̀ ọkẹ̀kẹ̀ kádàdà ní ṣúwọ́lá ẹ̀bá ìfọ́kẹ̀kẹ̀ kàdúrẹ́kẹ̀ kárílẹ̀ عربي من كفر من كفر أصلا كما يجيزه القرآن على الميراث في القرآن كفر ní gbogbo ọ̀rọ̀ tá a máa ń gbà jẹ lórí kọ̀ọ̀kan láti gbọ́dọ̀ ṣe tí ọdún pé téèyàn bá ń jẹ ní lórí ẹ̀yìn ní òye àwọn tó yé ń bẹ àwọn tó mọ̀ lórí ẹ̀yìn jẹ ní lórí ẹ̀jẹ̀ bá lọ́dọ̀ àwọn tó mọ̀ wọ́n yẹ ju ẹ̀ kára gbogbo yóò balẹ̀ tó yẹ jẹ́ ní dákẹ́ kùránì clear ìmọ̀ rẹ̀ jìdò táwọn kan ò bá mọ̀ àwọn kan mọ̀ táyà kan bá ń dà wọ́n yẹ lórí ẹ̀yìn ní òye dáadáa

ọ̀rọ̀ lórí ìmọ́tótó ìmọ́ra bóla tí ó ṣe mọ́ra àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ìmọ́ra àá bóla tó lórí ẹ̀gbẹ́ bóla ṣe ń ṣàlùwàlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóla tó ń wẹ̀ jágbàgbà òye tó ń ti háì bóòdù ìwẹ̀wò ẹ̀ ibi tí táwọn bẹ̀rẹ̀ ní ìjọba tó bọ̀ insha Allah ta'ala sallallahu alaihi wa sallam وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته هذا ما نبي نكمل إن شاء الله نعم ah, أبو أنس وعليكم السلام àwọn èèyàn tí wọ́n wà ní pẹ́pẹ́ tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ yẹn ká máa wù pé ẹni òdìdì òdìpọ̀ pé ẹni orúkọ rẹ̀ náà lọ́pọ̀lọ́ fẹ̀rẹ̀ lọ́nà láti jáde ìlú àhìlẹ̀ kìtàrí ìlànà lẹ́kì ní àṣánì lọ́nà mọ́pá àwọn àhìlẹ̀ kìtàrí ẹ̀mọ́ta wọn ti pàǹfà àyàfi lọ́nà tó dáa àlẹ́bí gẹ́gẹ́ fún aláwọ̀ ìsọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ ọ̀sẹ́lá ó bá àwọn christian bàlú nàìjíríà tó bá wọn ṣe pàǹfà àròbọ̀yé àwọn sàhábà àwọn ọba wọn yẹ̀wò ní ìpapà lọ́nà tó dáa ọ̀nà tó dáa náà ní pé afẹ́kíkíra wa àjókòó àníjẹkọ́rọ̀ àmọ́ dìde síra wa ó wà ọmọ lọ sókè à ń sọ tìbí lòdì à ń lo ohun lọlẹ̀ hàn gbọ́dọ̀ mo jáde láyé ra bá pàdé kò sí tìbí lòdì à ń lo hikma tóra àparí báyìí láti di mọ́ra wa tóra kábọ̀ gbà fúnra wa àti di mọ́ra wa bọ́ra lọ́wọ́ àbá tàbí tó ń sọ́n bí ìjọba gbé kábọ̀ dìde síra wa kábọ̀ di ẹgbẹ́ àbọ̀ di ẹgbẹ́ àbọ̀ dìde kábọ̀ tó láàrin ọkọ àtìyàwó ọkọ àtìyàwó ló mọ ọkọ pápá ilé mọ èsì ìlú ló dáa jù tó fi báyàwó sọ tòrọ mọ wẹ ẹwọ ẹwọ ẹwọ tí wọn ṣe fún káà táwọn kò sá kéèkì àwọn ráìtọ̀ bí kan sáré ẹ̀ sí ọ̀rọ̀ àwọn afọ́ abẹ́rẹ́ àbọ̀ ju sí òun tí wọ́n fẹ́ há jù lọ́wọ́ ẹ̀dá ìjọba ìjọba ó ti ju mí sí títí títí títí yóò fi kílẹ̀ ṣògbọ́n pé sí ìwé ọkọ̀ àtẹwà máa pariwo lé àwọn olórí ilé ìgbò ni wọ́n fọ́lá àwọn kọ̀dẹ̀ ó mú jáde àbú ẹ̀ lẹ́ẹ̀dì ó mú olóò lẹ́ẹ̀dì ẹ̀rú ẹ̀kẹ́dẹ̀ látọ̀yé wọ́n náà gbọ́n kẹ́kẹ́ àwọn tó bá ń gbọ́wọ́ ìyá ìlànà tó ń sára àbò méjèèjì àbúrò àti àwọn ilé ìṣe wọn tó bá sọ pé òbí gbégbé ní òkè ilé ọ̀rẹ́ bí gbọ́wọ́ ní ẹwù àwọn akéwì ìjà o àdéhùn ọ̀rẹ́ ìsinmi tẹ̀ mọ́ òkú abẹ́lé àti òdìbò ìdíyẹ Ìbá àwọn èèyàn tó mọ̀ lójú àwọn kéwù lọ yóò tiẹ̀. Ṣé wàá tiẹ̀ máa ń láàjọ ní kéwù àti àwọn ti gbà ó tiẹ̀? Àwọn àkọ́kọ́ sọ ẹgbẹ́ kan ní ọ̀nà. Ó dọ̀dà àwọn ẹbí tiẹ̀. Ó ti lé mẹ́rin. Sọ ẹ̀jẹ̀ ká ẹja jìnà sí fàǹfà. Ìgbà wọn fẹ́ máa sọ ìyẹ tó gbé ní òkú. Ìmọ̀ bá fún mi ẹni mo ti gbé ní òkú. Ìjẹ̀dọ́ àti kàtàkẹ́lẹ́ rẹ̀ pé yóò padà jí arúgbó yóò padà di tí a mọ̀ ọmọ láàrin wọn pọ̀lọ́ ìkàlà ààlẹ̀ náà Now, bí o mọ̀ pé èkó o mọ̀ pé èkó lẹ́gbẹ̀ẹ́ sọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ lọ́wọ́. Ìwọ́n ni ilẹ̀ ẹ̀ka, ẹwọ́n tí ìwé ẹ̀ka. Okay. Okay. The action of the new Okay. Ìjú láì pé ìlú Màgbájá ni àbí òkúrò tó Yorùbá. Tọ́gbọ́ Yorùbá. Àhà àbí a ní àwọn ajé akàtì ọmọ ìwà bí i pàdé gbogbo ìwà tí wọ́n sọ látàrà owó rẹ̀ lọ yé lẹ́yìn nìkan wáyé ta píjẹ ni ìbéèrè ọ́bẹ̀rẹ̀ yìí pé tí ẹnìkan bá wà tó bá tó wà nínú tọ́ilẹ̀ ó máa ń sọ̀rọ̀ mẹ́ tòdẹ́ ẹ̀sẹ̀ ìgbó máa ń gbé kọ́ọ̀ nínú tọ́ilẹ̀ ó sì bójúmu kò bójúmu sùúrù àdàbà sùúrù àlàjà torí tọ́lẹ̀ ti ṣe àyè ọ̀rọ̀ sísọ kò tó ń tó tọ́lá bẹ́ẹ̀ ìpé àwọn afáàfà ìpé ẹ̀ka àdìsọ̀rọ̀ tọ́lẹ̀ àbá àdìsọ̀rọ̀ tọ́lẹ̀ bẹ́ẹ̀ ni àdìsọ̀rọ̀ tọ́lẹ̀ ìgbàgbá àti lẹ́yìn ìlà àjà tó bá nẹ́sẹ̀sì tó bí tó bá nẹ́sẹ̀sì ká sọ̀rọ̀ tọ́lẹ̀ á sọ̀rọ̀ ìwòsí kọ́kọ́rọ́ wà ó ẹ̀yin ẹ̀yọ́ kọ́kọ́rọ́ ẹ sọ̀rọ̀ àti ìtọ́lẹ̀ ó lẹ́sẹ̀ sí ìdílé òsínlógún ní gbogbo ẹ̀ kàlámù bùbá wà sí mẹ́sẹ̀ sí. ṣùgbọ́n kì í ṣe ìtàkùnkà sọ̀kàn ìtàkùnkà sọ̀kàn ìtàkùnkà rọ́jà kì í ṣe ìtàkùnkà sọ̀kàlámù ha bí nọ́mà nọ́mà kọ̀ọ̀.

ṣùgbọ́n tó wà tẹ́tẹ́ sí pápápá àfàyè tó wà lọ́wọ́ tó ti bá túmù tó ti tẹ́lẹ̀ lọ́wọ́ síbẹ̀ ẹni lọ́wọ́ gbogbo orí òbí ayé ìjọ ìdúró tó mú ẹ̀jẹ̀ tó mọ̀ yóò máa lọ́wọ́ yóò dúpọ̀ kọrí mùsíńgà ẹ̀ sáyé àsáyé bí yóò kọ́ tán kó tó kò ní bàtú wọ́n fẹ̀ wọ́n lọ́ọ́ tẹ́lẹ̀ àlà náà. menaikkan profesi di atas di politik ini. Jadi, apa yang apa yang roh bukti pun tidak tahu menyebar, tidak tahu menyebar. Jadi, tidak tahu menyebar, jadi di atas walaupun ini. Allah Subhanahu Wa Taala telah menjadikan kita berbakti kepada Allah. níbẹ̀ ló jẹ ìlú ìwà àjọ oríṣi oríṣi lára àwọn aláti láyé o ẹ̀yẹ ọ̀gá iléèwé muslim muslim school lẹ́wọ́ ọmọ ayé ní oríṣi lára àwọn aláti láyé ìṣe yẹn o bísímìlá oníyà gùlá sábìlá alẹ́bí sọ fún gùlá rẹ̀ pé sọ pé bísímìlá tó àti bísímìlá rà mọ́ ìrọ̀lẹ́ bísímìlá tó ní ó lè tó wá ń jẹun lọ àbí tí àwọn àìsàn lè tó wá ń jẹun lọ alábìlẹ̀ tó wá ń jẹun lọ tí ó wà á sí ó sọ pé bísímìlá fi àwòrán yìí wà àfèrè yìí bísímìlá ló bẹ̀rẹ̀ dà parí lọ tó bá ti jẹun iṣẹ́ náà tó tó rántí lọ bísímìlá fi àwòrán yìí wà àfèrè yìí kódà èyí láwùjọ àti ìṣẹ́ńtọ́ ka rẹ̀ náà nìyẹn bísímìlá alákọ̀ọ́kọ́ àti gbẹ̀yìn rẹ̀ kódà kó sanubari of the mind of the planet or mental healing. Sanubari of the mind of the planet or mental healing. wọ́n ní tẹ́tẹ́ ẹ̀bá akọni akọni akọni sórí ìpàdé ẹ̀yà wèrè rárá o ma àǹzẹ́nà àlẹ́ ìkàlẹ̀ fún àádọ́ ìtàṣìkọ̀ ọlọ́lá àtọ́kọ̀ àlẹ́ ìkàlẹ̀ fún ọ kò lè torí inú láà ilé ìgbéyàwó àgbóyé ṣùgbọ́n gbogbo nǹkan fẹ́ ìrọ̀jú náà agbọ́dọ̀ wọ́n fẹ́ tàwa jù agbọ́dọ̀ fẹ́ tàwa jù ẹni látọ̀ ájẹ́ ìgbé ẹni àlùbánàká ẹni kúrò àìjọwá látọ̀ máa rí bíbi ìbálaka ìhá àjàlàbí ṣùgbọ́n máa jẹ́ káwọn ẹ̀rọ tètè lọ ilé ìkọjú gbogbo ti ti gbà wá ní ìgbà ìwà bẹ́ẹ̀ máa kọ̀ hàn ìbú máa ṣe ṣé àwọn ṣe sàbáyà kan lójúmọ́ ọláìní orí bẹ́ẹ̀ mẹ́tí láyà adéwéjì ni tó bá ti lágbára lọ sàn án mọ́ àpọ́n ẹni bí wípé ó wà mọ́ ẹni kò kágbà sí kí wọ́n fọ́ lára àbíká gbé lọ sọ́sìtì àbíká wọn rọ́bí lé olórí tí wọ́n tẹ̀ parí mọ̀rọ́jà ní tẹ̀ parí mọ̀rọ́jà ní ilé ẹ̀wà ń bó náà wọ́n ṣe díẹ̀ díẹ̀ tí ẹ máa ń ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ èèyàn bá wà custom sí gbẹgbẹ́ gbogbo ọmọ ilé Áfíríkà fún kò ní dáyà láàbù kásìlọ́ wọn kọ́ bí ara wa ní àhárẹ̀ mẹ́fà wọ́n jọ kakọ̀ hàn ní ní tó fi jà jù lóko òní jù lóko sórí jù orí ta ló ti dúró ta ló ti kọ́ ta ló ti àjù tó dúró. àwọn kẹsẹ̀ ìdíkọ́ ẹ̀dá Yorùbá a máa ń kẹ́jú ju ilẹ̀ Yorùbá yìí. àwọn bàbá ọmọ wa lè ké okòrò hàn wọ́n ní àbá ìṣẹ̀lẹ̀ bá wọ́n ìṣẹ̀lẹ̀ bá wọ́n ìṣẹ̀lẹ̀ bá wọ́n. ìṣẹ̀lẹ̀ bá wọ́n tọ́mọ yẹn bá ṣáà tó lẹ́bí àfẹ́jẹ́ ló parí oṣù rẹ̀ fún ọmọ ní ọdún kan ní ọdún méjì ẹgbẹ́ ọdún mẹ́ẹ̀ẹ́dẹ́ fà lẹ́jẹ̀ ẹ̀rí ìwáyà yìí ọlọ́dún mẹ́wàá wà lórí akùnrin ẹlẹ́sìn ìlà gbọ́dọ̀ bá lọ́dún kan síbí ẹ̀rọ lọ sí ẹ̀ka rẹ̀ jù gbogbo akùnrin gbogbo akùnrin gbogbo àti mọ́sùlì bá a ti ń gbàgbà gbogbo ẹ̀kọ́ àti èso tó àgbà ń sùn lórí wa yóò kò ní tó yẹ agbọ́dọ̀ tó tara wa jù pásítọ́nálì ní pásítọ́nálì pásítọ́nálì ló sọ òun ní rọ́ọ̀mù yìí mi ò láìkì kí mọ stress ọ̀pọ̀ létí mi kàn fẹ́ sọ àwọn ọ̀kẹ́ sọ́mọ́dé sọ́jà ọ̀dọ́mọ ń ṣe é fáwọn ọmọ àwọn akókò ẹ̀ ní wọn lórí kó dáàbò wọn lórí náà ah! <laughs> wà ṣé àfàṣe mo believe so much in organic learning organic memorization so much láti kọ́lọ́ àwọn ọlẹ́ haúsá nìyẹn organic ni ayàkọ̀ lójúmọ́kẹ̀ ọjọ́ ìrẹ̀fà ọmọ wọn irú anáà ayàkọ̀ ojúmọ́kẹ̀ sọ́tù bọ́kọ̀rọ̀ mo ti lọ ọbẹ̀ níbi four years after mo ní ṣe kéfà kéfà àwọn ọláìkùnlá kéfà àwọn ọláìkùn afán ó ní kọ̀dé kọ̀dé akímọ̀lù ìkùnrin nínú àwọn ọmọ ọjọ́ sí ẹ̀kọ́ tẹ̀ káyà kan fún lójoojúmọ́ àwọn ọmọ yẹn gbọ́dọ̀ nípa ní kọ̀hánì ojoojúmọ́ lọ́sẹ̀ ẹgbẹ́ fáìwọ̀jú wọ́n bẹ̀rẹ̀ láti alìsìláàmì ìdájíkàrí kìtà wùlọ àwọn ìbá pé ìtẹ́ pààrà àlọ́lé ọjọ́ kejì ó máa yàgbé mọ́ ó pààrẹ ó ti pààrà rẹ̀ ọjọ́ kẹta ó máa yàgbé ó bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ó kà wọ́n ti ká nìyẹn wọ́n ti ká nìyẹn tẹ́kọ̀ àgbẹ́kọ̀wà parí alìmọ́ parí nìsà ó mọ̀ sí mùrọ́jà rẹ̀ mọ́ sí ìgbà tí wọ́n parí gbogbo kò áì mùrọ́jà rẹ̀ gbó pàtúbẹ̀ yìí ó gbó pàtúbẹ̀ yìí ṣé àfàṣe

stress ta fọ́pọlọ yẹn ni tó di yé stress yẹn ni o ó dàbọ̀ ṣẹlẹ̀ bí àwọn òwe ọ̀rẹ́ ayé náà rí bàbá wa ní bíi zaria fakọ́tì kẹlẹ̀ fakọ́tì of pharmacy ó tó wà ní bíi dáadáa ọmọ tó ń sọ yìí fakọ́tì of pharmacy àyẹ̀mọ́ yí ọmọ yí lórí ilẹ̀ yìí lọ́sẹ̀ ń stress yìí lọ gbàgbọ́ tó bá lóye ìgbà ẹ̀dá fakọ́tì ti ibi àwọn ẹ̀yà òrèlé bí ọ̀rẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ọ̀dọ́ pharmacy yóò ìwé náà le tàwọn ọ̀gá pòfẹ́sọ̀ ti ebi yẹn orí tàwọn ti yí ọwọ́ ti tẹ́ kórí àwọn ọmọ wọn náà yìí ọmọ sẹ́kọ̀ọ́ wọn súnmọ́ ẹgbẹ́ púpọ̀ ya wèrè lẹ́sìn bàbá wọn tí wọ́n lọ sí ìpòrọ̀tọ́ ìṣọ́bà àwọn ìjọlọ́jì ìṣọ́lọ́jì ìṣọ́lọ́jì ìpòpà àdúgbà àti wá ṣe ọmọ ọmọ sì lè lọ ọlọ́mù pa Thank you. Ẹ̀hẹ́ àbábájú ti mẹ́rin yẹ́ lórí ó kàrùjẹ̀ ló há lórí ẹ̀sìn yìí tó bá lábájá wọ́n há tí orí ẹ̀sìn yìí o àlùjẹ̀ lórí lórí ìdí kọ̀hán tó bí ìdí kọ̀hán ọlọ́bọ̀lá. Parí. Kí ni ìgbà àtọ̀ nípa ọ̀sìn? náà ọlọ́kìnì sọ́rọ̀ sọ nípa kọ́ṣì ó lọ ní oṣù oṣù mẹ́fà oṣù méjì ọdún kan ọdún mẹ́rin gbogbo bá fi ní ó wá Ibú mi lọ gbá ìdí ṣẹ̀rí àkọ́ ni wípé tí ọkùnrin kan fẹ́ fẹ́ obìnrin kan ọkùnrin kan ẹ́ obìnrin ọkùnrin kan fẹ́ fẹ́ obìnrin kan ìdí ṣẹ̀rí àkọ́ ni wípé káwọn bá àwọn fámílì obìnrin yẹn pàápàá jùlọ bàbá rẹ̀ kásọpá afẹ́fẹ́ ká gbìyànjú kárí obìnrin yẹn kábàbá ti gbà káwí ẹ̀ka fẹ́fẹ́ kóbìnrin náà rí owó fẹ́fẹ́ rẹ̀. Bá a bá ti jẹ́ kí ní bàbá rẹ̀, àsìkò tó bá fún wa pé ó kà lẹ́yìn oṣù kan ẹ̀ máa bọ̀ káwá pàkìjù. Àsìkò yẹn la lè sọ pé ó wà fàmí síbù fáwọn méjèèjì tó bá nẹ́sẹ̀sì kan bára sọ̀rọ̀ pẹ̀lú ṣùgbọ́n pẹ̀lú bọ́jẹ̀mù ìbáwọn tó bá wà ayé ti gbẹ́ ti dàrú mọ́ra wọn ayé tó sábẹ̀ ìjàgbẹ́gbẹ́ wọ́n bá fẹ́ rí ara ìwọ́n ti bẹ̀rẹ̀ rí ayé àbí ìdí àbí ìdí kan lọ́fẹ̀ẹ́sì ni ha in fact in yesterday I cannot see because I was just thinking about you nonsense nonsense ni tó bá yẹ ti dàrú látò tó ti nọ́mà kò nọ́mà ẹgbẹ́ wọn tẹ́ ẹ̀yẹ wọ́n mẹ́ kó bìnrin kò yóò lọ sí ilé bàbá ẹ̀ máa rà bòbí yóò jókòó báyìí wọ́n sì jọba ọ̀sọ̀ ọ̀rọ̀ wọn lọ́wọ́ sọ ọ̀rọ̀ tó ń ṣe pẹ̀lú yá láti nìka bó ìlú ọ̀fẹ́ sọ̀rọ̀ máàrí wọ́n là sọ̀rọ̀ máàrí àbí tó mọ̀ sọ ẹgbẹ́ tuntun ti rí àwọn ọ̀túnwúra wọn kò ní ti gbé ẹ àlọ́sí tó ń sọ̀rọ̀ àá ti lé lé àkàlọ́ sí ti gbọ́dọ̀ sí ìgbéríkà ìgbóná rẹ̀ fẹ́sẹ̀. ṣùgbọ́n yìí ẹ ti gbà wúwúra wọn wá pé ilé ìkọ́mà lọ́tọ́ tó kọ́ni wúra wọn àwọn ìlú ìtọ́ lọ́bà ìtọ́ lọ́bà ìtọ́ ọlọ́bà yóò wá ọkùnrin yóò máa wá

tó pé kò ní ṣe gbọ́dọ̀ létí ọmọ yàrá gbòòrò ọmọ yàrá gbòòrò so anything outside that is nonsense ẹni tí wọ́n fi áńsà ìkú yẹn ọ̀gọ́dọ̀ gíníkan bàbá rẹ̀ ti mọ̀ gíníkan gíníkan wá ń ṣe gíníkan bàbá àti ìmọ̀jọ́ àti ìlọ́gbọ́ ìmọ̀lẹ̀ wá ń ṣe mọ̀rọ̀ fílà mọ̀rọ̀ fálà wá ń sẹ́yìn mẹ́sẹ̀jì síra ní kọ́ńtẹ̀ tó nọ́bà àbúgbẹ́gbẹ́ bí ẹ̀rọ ya dákòjẹ́ ká fi kọ́ mẹ́rọ̀ bí nonsense aladọ́ọ̀lì ilẹ̀ kìtàbù àti mọ̀sáré sọ̀rọ̀ kílọ́lọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ kí alẹ́gbẹ̀rẹ̀ Muhammad sọ àwùjọ reality àsìkò wa ló ti pa kò kẹjẹ tó àwa ní gbogbogbò ẹ àti àwùjọ ti ní káwá àjá ìdí ni pé táwa náà bá ti ń di bàbá bàbá ìyàwó lọ́mọ́ àkàì tó yẹ kó jẹ́ ìyẹn ìṣẹ́lẹ̀ láì fi

àwọn ẹ̀kan ṣe lọ́gbọ́n ṣe kọ́ṣùkọ́ ọdún mẹ́ta ọdún mẹ́fà ẹ́ ìjọ tó fẹ́ ṣe nìka lórí fíìdì lọ́sọ́ àtúnbọ̀ lórí fíìdì wọ́n ti pòtò àwọn ìjọba lọ́dún fún àwọn lépè lórí fíìdì ní gbogbo ẹ̀wọ̀n wáyé wó àwọn Yorùbá wọn ti ń búra wọn wọ́n ti ń sípè sọ̀rọ̀ wọn èyí padà gbọ́ sọ̀rọ̀ ẹ̀ lórí pé ìgbà tí wàhálà padà fẹ́lẹ̀ àkúrẹ́dẹ́ ah, ní àbú ẹgbẹ́ ìjẹ́ wọn fún yín wọ́n lọ́yìn yọ̀dí àtijọ́ ń tẹ́lẹ̀ ìtọ́ra àwọn wọ́n ti precaution fún oṣù mẹ́fà àti ọdún mẹ́fà àdọ́dún ọbí ọdún márùn-ún precaution báwọn ti tọ́jú ara wọn ọmọ tẹ̀ra wa ti ṣẹlẹ̀ àbáyé àṣìṣe ní àṣìṣe ilẹ̀ lórí sí wa ọ̀sọ́lọ́ lọ́wọ́ ara nàbẹ̀yẹ̀ mọ̀ṣọ́mọ́dé wàhálà ìgbé ọ̀sọ́ àgbàlẹ̀ ọ̀sọ́lá